وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه وحبيبه صلى الله عليه وعلى آله وصحبه وأزواجه أمهات المؤمنين وتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد لن يتوقفهم الله أكيد الصلاة ثم ندوى محمد صلى الله عليه وسلم كلاتا صلاتنا ما قام على النبي أكيا وصحابة أكيد ومسوى إلينا وسلم محمد صلى الله عليه وسلم في يوم ما في أجل القيامة قتل ونوم lẹ́yìn náà a máa tẹ̀síwájú ní ìdílé láti ta'ala ọ̀gbìnmọ́lẹ̀ ìwọ̀kọ́lẹ̀ nínú tafsiru al-Qur'an ilé ìtòkè fún náà ní ìjòkó táwọn olùdókòó ní gbogbo ẹ ọjọ́ ìní àti ní déédéé irú àkókò yìí. a máa bá lọ náà gẹ́gẹ́ bá a ti máa ń bá a lọ àwa mìíràn bá wa àmì wa wa ìmọ̀lẹ̀ ìgbò kọ́lẹ̀. èyí tí èsì lọ́lọ́ nínú ọ̀rọ̀ èyí tí èsì kàdínàbí nínú àgbọ́yé ọ̀nà dákọ́mọ́jà ti lọ́lẹ̀ fúnra wa o. ọ̀rọ̀ ìfẹ́ inú tí máa ń jẹ́ àkóbá oníwàásí tí sì máa ń jẹ́ wọn. àyà tí àwọn àti nínú tó bá tó bá kọ́ra kọ́ra ní chapter two àyà one sixty five nílẹ̀ náà láti àti gíga yìí lọ́sẹ̀ tó kọjá lórí àsìkò nílẹ̀ náà láti máa wá tẹ̀síwájú lọ nínú náà ọlọ́mọtò àtàlẹ́ kọ̀ọ̀kan kò sì fún wa ní àgbọ̀yé ìjókòó yìí kó tó fún wa ní àsọyé ìjòkó yìí méjèèjì àti ìdí ọlọ́wọ́n bá wọn fáwọn tó bá wọn nínú àwọn ẹ̀dá rẹ̀ ká sọ̀rọ̀ oníyàn ẹni bá wọn náà ní fún kan ní sọ̀rọ̀ nínú gbóyé lágbóyé tó wọnú ẹni bá wọn náà ní fún ọlọ́dà kọ́mọ́dà fún wọn ìjòkó yìí àti gbogbo omi tó wà lọ́wọ́ bọ̀ sàn. الواحد يقرأ آية وواحد يقرأ آيتان. أعوذ بالله من الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب إذ تبرأ الذين استبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وتقطعت بهم الأسباب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا قرة فنتبرأ منهم فنتبرأ منهم فنتبرأ ليس فنتبرأ وقال الذين اتبعوا لو أن لنا كرة فنرجو وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عهد مبين إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا لا يعقلون شيئا ولا يهتدون أوعي ọlọ́mọdé àtọ̀wọ́nà ọ̀rẹ́ wọn àwọn làásìgbò yóò ṣẹlẹ̀ tó ní ìlànà kìláàmà àti kò táwọn èèyàn padà bára wọn nílẹ̀ lábẹ́ kéré yìí. ẹ̀rí pé ní mọ́jísì tó lọ níjòkó tó lọ lọ́sẹ̀ tó kọjá ọlọ́run ọba pàṣẹ ìwádìí yìí tí wà nínú ẹ̀dá sì máa ń yẹ káfíńdò òyìnbó ní ìlànà àdáadáa ní ìjọ náà ó ń kakọ́ bèèrè táwọn èèyàn tó ń bẹ ọmọ bọ́lọ́wọ́ ọba wórogún ọlọ́wọ́ á jùlọ ibi tí bọ́lọ́wọ́ wórogún wọn wà níbo ló wà jọ̀mọ́ níbi ìbúra ọ̀hún kí la kó kọrú bọ́lọ́wọ́ wórogún eléyìí a kìí ṣe àṣírìkù ìmọ̀hábà ó lè gbà wọn ìtúgbà àwọn èèyàn àtàwọn ìjọ ẹ bá gbà wọn ìgbọ̀ bẹ̀rẹ̀ ẹ tó gbé ìgbọ́dọ̀ ń wóró kó níbi kábọ̀ yìí fẹ́ràn nǹkan ní ìdílé àgbọ̀n fẹ́ràn ọlọ́run àtúndàkọ àwọn nínú àwọn àríwá rẹ̀ ṣírùkù dùá sára tó lábẹ́ ìwé tó ní ṣírùkù dùá sára tó lábẹ́ ìkọ̀ ṣírùkù lọ́kọ̀ọ́ ìzáàkà láàfin rẹ̀ kùtà ayùwà ṣírùkù tàfàkọ̀ ó kà sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àdìwá àgbẹ̀tẹ̀ ọlọ́dà kún tà kó wa kó mi gbogbo rẹ̀ ọlọ́mọ ti wá lẹ́nu tó gbọ́ wọ́n kún mọ́ sí èkó tètè yìí máa. ẹ wá láwọn tó bá wá bọ́lọ̀ wóró gbó báyìí tọ́tùrọ̀ ní ibi ajé kò tọ́ a ṣírìkò màhábà ṣírìkò tọ̀sọ̀rọ̀ àti gbogbo àwọn ṣírìkò tó lọ náà níjọ́ wá bọ́lọ̀ wóró gbó tó bá dá ìyá wàhálà tó wà ṣẹlẹ̀ yìí àmọ́ àti fíìmù láàrin àwọn àtàwọn èèyàn wọn. ọlọ́run yà lẹ́gbàá Muhammad walau yara alladhina zalamu idh yarawna al'azaba anna al-quwwata lillahi jami'a. walau yara alladhina zalamu idh yarawna al'azaba anna al-quwwata lillahi jami'a. ọlọ́run tó bá ti jọ́ náà walau yara alladhina zalamu àwọn tí wọ́n ti àbòsí tó ń bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọba wúrogún yìí nígbà ojú wọn bá bá ń rí tán fojú ara wọn rí níbi àròwò lẹ làbà tán fojú ara wọn rí ìyà ìyà tọ́lọ́wọ́ bó fi máa jẹ àwọn aláìgbàgbọ́ ìwà tọ́lọ́wọ́ bó fi máa jẹ àwọn ẹni tí wọ́n ń pe nǹkan ní rẹ̀ ìyà tọ́lọ́wọ́ bó máa fi jẹ àwọn ẹni tí wọ́n tún ní nǹkan ní ìgbáralé rẹ̀ nígbà táwọn náà bá rí ìyà náà wọ́n lè tẹ̀wá gbangba náà pé ah, àti gbogbo agbára táwọn sọ ti ní gbogbo ipò àbí ọlá kan táwọn sọ páwọn kan ní láyé gbogbo agbára yẹn lèláyé lèmi àná gbogbo agbára yìí pátá bá lórí di nígbà tó ju bá di àwọn táwọn lọ wà ní kan náà. tí wọ́n bá ah, ṣé bí ó ti rí rèé ìgbà náà tó máa rí aláìsí pé anàlùkù wàtà níláyé sọ̀rọ̀ pé láyé lónìí à ń polówó pọ́lọ́wọ́ ọba nìkan lálágbára àwọn nǹkan náà àwọn èèyàn kan tí ẹ má da wọn lóhùn ayélujára òde dúró lásán o ẹ má da wọn lóhùn bí ọmọkùnrin òdó o ẹ má da wọn lóhùn o àràgbé láyé o ẹ má da wọn lóhùn o àbíká wá gbára o ọ̀sìn kódà à ń gbọ́ títí ọ̀tún àwọn ẹlòmíì fẹ́ pè láàbá àwọn aláìmọ̀kan mọ̀kan àwọn aláìmọ̀kan tó jìnà sí ìmọ̀ nípa ọlọ́run táwọn èèyàn wá ń pè wọ́n láàbá lénìí ààrẹ nínú wọn ti sọ pé wò lọ́rọ̀ agbára yìí bá dé bó bá bá kọ́ wà lọ́dọ̀ bá bá aláwo wà lọ́bẹ̀ tó bá bá kọ́ wà wò kọ́ kó gbogbo ọba lè yí wa ọba ní ọgbọ́n níkalẹ̀ káwọn ọmọ sí ilé owó ọtí àwọn ẹgbẹ́ ìlànà òyìn ẹni tí wọ́n mọ̀ àwọn ẹgbẹ́ jìnnà tí wọ́n mọ̀ tí wọ́n mọ̀ ìmọ̀ ọlọ́dún wájú àlùkù yá mọ̀ nígbà tó kálukú bá wá rí ìyá táwọn aláìgbàgbọ́ jẹ wà ní pé ah, á yí àti gbogbo agbára tó lọ́wọ́ bá gbogbo ẹ̀. ọmọ sọ fún ọ pé òkú ti gbẹ́ nìkan wá ọlọ́run ọba rẹ pòtẹ́ǹtì ẹ ìdúró aláyẹta igbó torí ẹ̀ máa lọ rí káyẹta tẹ́bí lórí jẹ́ yìnbọn kí màdé wọn bá náà ni kí wọn náà bá tún sọ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala wọ́n sì máa yìnbọn fi tọ́ wà ni yẹ kó ìbá ìbá ewúrẹ́ náà ní kẹ́ńtì máa wọ àwọn adama bá yìnbọn níbi yìí tí ó mọ̀ tọ́lọ̀ ọmọ òní lórí ìyí tó bá mọ̀ náà ni. ni ọba ó yẹ ká gbà sí gbogbo ààyè ọlọ́ tí wá mo yọ bẹ́ẹ̀. Ẹni ọba rí àbọ̀tá lọ́fà àbọ̀tá láti ní ìlú padà lára rẹ̀ bọ́ sí ní ṣe o. Kò túbọ̀ sí ọmọ Ọlọ́run fẹ́ ìdíjàjẹ ni bẹ́ẹ̀ ẹni lò kíjẹ náà wọ́n padà sáńjọ́ mi ìṣó wọlé ẹni lọ ayẹta náà wọ́n padà ní ìwọ́n pa. torí báyìí kò lọ́wọ́ bá ni yóò ti jẹ́ bó jẹ́ o kò sínú ayẹta tó lè lò yóò ti yóò wọlé sí lára kò sínú tó lè lò wọ́n ta yóò wọlé sí lára nígbà àti kọ́mọ pátí kò bá ìlàbẹ́ kó wọlé sí ọ lára ẹni ẹ wo gba àwọn afáàtú náà lọ pariwo lọ ẹ lọ pariwo láyà ẹnu lọ pariwo táwọn ló gbára lọ́rọ̀ láyé wọn. sẹ̀wọ̀n pé nígbà táwọn èèyàn náà ṣàtìwọ́ náà ti gbé ẹ pariwo tó ń pa káàsì ni pé ah èyí náà ni ó ní ah èyí náà ògùn ògùn rẹ̀ yóò lò ẹ̀yin náà sílẹ̀ lò ògùn rẹ̀ yóò lò tí wọ́n ẹgbẹ́ ń lò ògùn ní kílé tí kìlí kan kìlí kan ó dàbí yòó lórí òkúta táwọn yẹn pé láàfin aláìmọ̀ kan ní ìgbẹ́ lọ níbẹ̀ o nígbà tó fẹ́ pa ìwà wà lùdú náà nígbà tó bá wọn yóò máa lu gbogbo ìbò ṣíṣe tí ò ní lọ́nà ọjọ́ lò wọ́n. ó wá rí pẹ̀lú bá àyè báwọn máa ń lo oògùn lé lórí káwọn ó tó rí ṣe àwọn wá ń ṣe láìsí máa lo gbogbo nǹkan tí ìjọba ń lò. lórí wá rí kí ni ẹni tí oògùn yóò oògùn lẹ́ńdé o ó sọ pé ká lówó ni àwọn mọ̀ pé ìyá lùdú náà ẹ̀ lówó láti fi kéwú náà ní ẹjọ́ onínà àwọn náà àwọn eléyìí aláìmọ̀ kan pébò lẹ́tí wá ń bá wọn ọmọ sọ̀rọ̀ tán fi ń gbọ́ pédébílítì ẹ lo àfọ̀tẹ́ ẹ lo gbẹ̀túgbẹ̀tú ẹ lo kiri kan ẹ lo kiri kan gbogbo ẹjẹ́ ń lo lẹ́yìn bá wọn sọ̀rọ̀ owó kọ́lẹ̀ ń gbógun wọn. ẹ ti wo dáhùn àwọn ọmọ náà lóṣù lẹ́yìn àwọn òṣèlú gbogbo àwọn ẹni là àwọn ẹbí wọn ti oṣù náà súnà kálífúnìtì àbá lórí ọjọ́ afẹ́fẹ́ ní ìjẹ́ fi ìwẹ̀ báyìí súnà súnà súnà súnà kálífúnìtì ìgbà kó dà àwọn tó ń takò lábẹjọ ti parí káwọn ẹjọ ní kí ni àwọn ẹjọ àwọn jáàlù fún mẹlẹ àyùkọ sara ìmọ̀lá ń lọ mọ̀lá ń lọ táwọn bó jẹ̀ mẹ́rin ó ní gbogbo agbára táwọn èèyàn fi ń tẹra wọn láyé lónìí ọlọ́ni tó bá ti lọ́nà rí àjẹ́bí wọn lọ yàrá lẹ́rí ilẹ̀ bọ́ọ̀lá mu ilẹ̀ yàrá òun lẹ́nu àdá àbá ẹni yẹn lọ fún wa ká yìí láàyè yẹn yà. يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العقاب وأن الله شديد العذاب شديد العذاب معذرة استغفر الله وأن الله شديد العذاب tó ń gbọ́ náà ó ti bá ní kú ló jẹ́ pé àtọ́ba táwọn òmò yìí àtàlágbára ni ọmọ omo gbogbo àwọn ẹ̀rọ alágbára fẹ́ pè alágbára tó bá ti jọ́ náà wọ́n wá di nǹkan kó náà jahannam olùwárí nígbà fún wọn mẹ́ta àbùdú náà mi ló lè rà aṣọ́bù jahannam asùnláyà wà rí dùn àti ẹ̀yìn àti gbogbo àwọn òṣàdẹ́ǹbọ̀ àtàwọn àpáta àtàwọn òkúta àtàwọn igi àtàwọn ẹrin jẹ́ ìtọ́ kò lórí ọlọ́run gbogbo yìí nǹkan láti kó náà ní ìtọ́jú ìdàgbàsíyà aṣọ́bù jahannam aṣọ́bù jahannam aṣọ́bù jahannam ibi ìkólẹ́jáde gbogbo níjọ́ náà níjọ́ náà ojú wọ́n wá já pé àtọ́lọ́ ah, nìkan lọ́ba alágbára àti gbogbo agbára àti ti ẹni àti gbogbo agbára táà tó ń fi ìtọ́jú àwọn àjẹ́ ìlà ń tọ́jú àwọn oṣó ìlà ń àwọn ìlà ń àwọn àbíkú ìlà ń àwọn omi ìlà ń gbogbo àwọn àti gbogbo àwọn agbára yìí bá gbogbo ẹ̀ rẹ̀ gbogbo agbára àmọ́ ẹ̀pà òbóró mọ́ ẹ̀pà òṣèlú abínà mọ́ ẹ̀pà òbóró mọ́ ọ̀rọ̀ ti kọjá táwọn ṣẹ̀ṣẹ̀ ń sọ ọ́ torí kọ́lọ́ wọn bá àná wọn dà á dá o ti tó òṣìṣẹ́ sílì mọ́ ọlọ́run wá ní tó bá bíjọ́ náà ti kú òjú wọn wá báyìí nígbà táwọn náà bá wá ní pé á nǹkan ti bọ́ báwọn lọ́wọ́ èyí tà bá rọ àlìlàdí ìlà tó bẹ̀ ó ìlànà ìlà sábà. استدعون الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب ألا إذ تبرأ الذين اتبعوا ألا أنتم بعد àwọn ẹni táwọn èèyàn wá ń tẹ̀lé ọlọ́mọdé àwọn ìṣèlú wo ọlọ́mọdé àti ìyàtẹ̀lé wo ẹ̀rí bá a máa ń tẹ̀lé wọ́n ti ní kan yà ní.

tàbí ìdálọ́ sọ mọ̀ tẹ̀lé lọ. Ìyíkọ́ ìyáálé ńlọ tó bá ti ń sọ nǹkan mí tó yàtọ̀ sí sọ lọ́n kànáàbí kéèké bọ́ pápọ́ tẹ̀kù lọ́wọ́ rẹ̀. Mọ̀ tẹ̀lé bẹ́ẹ̀ torí pé tó bá dijọ́ náà àwọn ẹni tẹ̀ ń tẹ̀lé tẹ́ láwọn làwọn ọ̀gá yìí tẹ́ láwọn làwọn àfa yìí tẹ́ láwọn làwọn kiri yìí ọlọ́ọ̀ni tó bá dijọ́ náà ìdí kàbárọ̀ àlẹ́bí ìlà túbì rú ìlà lẹ́bí ìlà sábà rú. ìdí kàbárọ̀ àlẹ́bí ìlà túbì rú. alimọ̀tòmọ̀rún yatabarra'una min ya àwọn ẹni táwọn èèyàn tẹ̀lé wọ́n wà á lọ di oòrùn àwọn tó ń tẹ̀lé wọn. ṣé ẹ kó lẹ́yìn o ìmọ̀ yìí o náà ìlà ìlà wọn. àwọn àbá àtẹ̀sí àwọn èèyàn lọ́nà àwọn tó yẹ kó àwọn wọn lọ́nà kó máa lé wọn. ẹ kó yóò ìmọ̀ yóò ìmọ̀ yóò ìyà tó fẹ́ jẹ kálukú wọn ti fi ibà ṣe ee ṣé yàrá fẹ́ jẹ rèé ṣé mẹ́ta wọn fẹ́ wọ̀ yìí mùsàkọ́tà àti bí ibùdó àtìláà gbogbo ní ìdíléyà lè di ẹ̀ṣẹ́ kò sí mọ́ kò sí ẹ̀ṣẹ́ burúkú kankan mọ́ kò sí mo fẹ́ lúgọ kò sí èmi ò sápamọ́ ibẹ̀ wọn àyè sápamọ́ bẹ́ẹ̀ èyí ó dùn gan bẹ́ẹ̀ pọ̀tàkọ́tà á ti ní ìmúlá àtúbà kò sí pé ẹ̀jẹ̀ ìṣẹ̀lẹ̀ bíráìdì bẹ́ẹ̀ ni ìgbà tó polówó yóò bójú yóò bójú kò lórí. àwọn màláìkà tọ́lọ̀ wọn bá gbé kẹ́kọ̀ọ́ wọn gbọdọ̀ gba bíráìdì ìwọ gan tá a gbé dìde kan fẹ́ jìyà ìwọ bò ní sọ́ọ̀bì sọ bíráìdì lọ́wọ́. ọlọ́run tó fásẹ́tì ọjọ́ náà fọ́mà lẹ́yìn alámọ̀fẹ́ ìmú ibọ́ ọjọ́ táwọn tí wọ́n bá gbé wa ìgbé ìwọ ọmọlúwàbí ìyá aṣọ òfin lọ́rùn èyí ìṣòkòtò kò sí ìdí èyí ìbàtà kò sí lẹ́sẹ̀ gbogbo rèé òsì fún mọ́ra lórí gbogbo ìtọ́jà ni ó ti yọ sọ̀bọ̀lọ̀ sọ̀bọ̀lọ̀ sọ̀bọ̀lọ̀. tójọ́ náà ọkà nẹ́bí adáwọ̀ olùdú láì ní kàtà wo ordinary fair bẹ́ẹ̀ ẹnìkan kan ò ní mú dání lọ́nà sígírẹ́tì àwọ̀tẹ́lẹ̀ táàmù ń wọ̀ ń dáwí ẹ̀ èyí ní ti ń lọ náà débi tó ní à ah, ẹ̀jẹ̀ ń bù ní nǹkan ọ̀kan tí mo ní náà rèé sàánù mi ẹ̀jẹ̀ máa bá tèmi lọ. سبحان الله وتقطعت بهم الأسباب وتقطعت بهم الأسباب kò sí kankan mọ́ kò sọ́nà mọ́ wọ́n ti yí yá ó kú yá ẹ máa wọnú ìyà lọ ẹ máa wọnú ìyà lọ nígbà ṣe yà lélẹ̀ yìí wà kọ́ ọ̀la lẹ́bí ilẹ̀ sábà òwò láàláha ìlọ́kọ̀. لنا مرة فنتبرأ منها وما تفرقوا منا وذلك يريهم الله أعمالهم حسرات عليهم ومن بخارجين من الناس بخارجين من الناس إن خلقنا من ọlọ́dàkùn mọ́jà sí ìyàn bá tó ọlọ́dàkùn mọ́jà sí ìyàn bá tó tẹ́lẹ̀ ayé yìí ẹ̀rọ àwọn èèyàn gbà mí ọgbọ̀n àti ti ayé wá ìyẹn ti ayé wá ìyẹn ti kí làbídàn mọ́ ìyẹn ti ayé wá oníkòwò ọpọlọ wá káńtì ọwá bí Allah amadu àti ọmọ ẹgbẹ́ náà lè kí ọlọ́dà kó mẹ́jọ sí ìyàmbá tó sọrí ọ ti ayé wá oníkòwò ọpọlọ wá ẹlẹ́mìíràn yẹn a sì yíyà ní kódà ọ sì yíyà ayé kọ́ lọ sí wá ìlú kọ́ lọ sìgá àmọ́jáde tí máa ń tẹ̀lé gẹ́gẹ́ gbèsè ayé ènìyàn nìyẹn máa ń sìgá tó gbogbo wọn tó wá bẹ́ẹ̀ bá yẹn tó ọbẹ̀ bá yẹn tán ọbẹ̀ sọ yẹn dẹ́n tó ọmọ kọ́ ìmọ̀ tó ọmọ gba ìsìn lọ́dọ̀ rẹ̀ hang your high tọ́ba ilé ìsìyẹ̀ bá tó lọ sí àgbákò ayérayé kódà ètò ilé ayé jẹ́ nígbà ń sèyí náà ètò ilé ayé náà ẹ̀dẹ̀ olórí àà ah, nàìjíríà táwọn ayé àtìlúyà àtìlúyà torí olúwa ló dá ní wa wá fi àwọn ẹ̀ tó yí wò ìtọ́wọ́ wa àti ayé wa Nàìjíríà àti ìlúyà nídìrí Nàìjíríà kí la kọ̀ sí Nàìjíríà yìí àti ìyẹ̀bá tó Nàìjíríà lọ wò àti kí ni àti ìyẹ̀bá tó ní o ìtura ti ní báyìí owó kọ́ni ò sí Nàìjíríà àwọn èdè ìdìbò àtọ́ńbẹ́ Nàìjíríà tó bá yẹ kó owó òní òun kò tó kó tọ́ náà wọn bàbá nípa ìyẹn bá tó lè jí àmọ́ ti báwọn olóṣèlú nìkan lọ́rẹ́ ìdí àti ẹ̀yẹ sí làwọn bá tó tó bá fọ̀rọ̀ wa náà àbẹ̀wò ọlọ́mọ ọ̀gọ̀rọ̀ wa náà ń jàǹbá ara wa ni tó nínú ètò ilé ayé à ń tira wa bá à ń sí ìyẹn bá tò ní ètò ayé wa náà ti ṣòkò ti yẹ kó tó ẹ mọ̀ gbówó tẹ́lẹ̀ omi òye kan ẹ mọ̀ gbówó tó yẹ kan ní jàǹbá àwọn òye torí kè tó a kọ gbogbo ọ̀nà ìyẹn máa ń sì yàn bá kò ní ọlọ́run ọba ti gbé ayé kalẹ̀ olúwa ọ̀nà ìlànà yorùbá ní tọ́lọ̀ bá ti máa ń ti máa àwọn mọ ìjàmbá ara wọn. ìjà máa pariwo àwọn olóṣèlú ní nàìjíríà àwọn olóṣèlú ìbáwa náà ni àwa náà èèyàn jẹ́ wa náà mẹ́rin tó ṣèlú náà ṣe ní ṣèlú wa lórí àwa náà là ń tì wọ́n bẹ́ẹ̀. àwọn olóṣèlú náà fi ń sọ náà àwa náà náà ń bá fọwọ́ wẹwọ́ lájọ fún ìjà gbogbo ẹ̀ pọ̀. ẹlẹ́sẹ̀ ló dé yìí nìkú. àwọn olóṣèlú ti sábà bá báyìí. wọ́n sábà bá wa. wọ́n wá sábà bá wa náà ìgbẹ́ kọ́ aláìláwa náà jẹ́ fún ìṣe ìṣe bá tó oníkálukú lu wa náà ti ń ju bóòlù olóòtú sí ẹ̀lẹ́gbẹ̀ tí mọ̀ yìí àsìkò tó lè máa dolówó lóde yìí àsìkò tó máa dolówó lóde yìí ẹ bá jẹ́ ìtàn yín ẹlòmíì náà ti ń pariwo ìsìláàmù kí jẹ́ lèmi bá pè é lásán tó fóònù ẹ̀ kí yìí fíkà òbí yìí sọ́ra rẹ̀ tó bá pé ẹnibọ́dì yìí ti pé àbá àbáwò láti fẹ́ ṣe o òní láti dé mẹ́rọ rẹ̀ ah ìwọ́fẹ́ ó lé lé lẹ́rọ ah ẹ̀ òní tó kàn ó ló kàn ó wá sí nǹkan kankan ìlú kan ẹ àbá àtúnṣe nǹkan yóò títí mo tẹ̀lé ẹ̀kọ́ nígbà yìí lásán náà ẹ̀kọ́ gbà tí ká tún ìlú ìwọ̀n lọ́wọ́ àkáǹtì náà àti lóòótọ́ àbá akọ́lá láti dùn láti bá wọn láti mílíọ̀n náà ẹ̀ tí wàá lẹ́gbẹ́ pé kó ṣẹlẹ̀ gẹ́gẹ́ ọ̀rọ̀ kan yìí padà ní ọ̀rọ̀ ṣẹ́yìn yìí padà ó yà á di pé Eh, àbá ilẹ̀ ní ìsìláàmù ìsìláàmù ẹ̀wọ́ ṣẹ́jú lọ́ba ń torí sí ń jọ́ mẹ́ni sáré ní láfọ́rọ́ sáré ní láfọ́rọ́ àwọn olóṣèlú ní ọba tí wọ́n ń wá àwọn èèyàn campaign àwọn same set of people náà náà ń kó lọ campaign àwọn tí àwọn èèyàn ti ti bá lò náà ti ti dúró lò wọ́n sábà ti fún kálukú lówó ọgbà à ah, èmi ò fẹ́ẹ́ sọ́nà tẹ́lẹ̀ bá ti dúró lọ́wọ́ rẹ̀ náà ni. ẹ wo yí bàbá lọ sí ẹ̀ lẹ́sẹ̀ lọ́sọ̀ọ́ èyí ọkùnrin ẹ̀ẹ́dínlẹ́gbẹ̀ lórí bá àwọn olóṣèlúkọ yìí tí wọ́n ń pa ìdí mọ́kọ́ kọ́sẹ́gbù àbí kọ́sẹ́gbù kọ́sẹ́gbù ẹni nígbà tó lọ sí ọlọ́dọ̀ àwọn yìí tó lọ́dọ̀ sáfúró tó bá ọkà sí ìgbà tó lọ yìí wọ́n bá bẹ̀rẹ̀ ti rí òun kà ọlọ́run kà bọ́ta ni tiẹ̀ ń sọ bọ́ta ni. ọgọ́rùn ẹni tí ń pariwo òṣèlú kìíní kan nàìjíríà adékòdá èèrè wọn pariwo bí kálukú àǹfààní kálukú kálukú mọ. ẹ bẹ́ẹ̀ yẹn tẹ̀lé àwọn ẹ̀ka tẹ́ àwọn ibi nàìjíríà agbọ́dọ̀ ṣe kìíní kan tí ọwọ́ kálukú bá tẹ owó ní sìn àbá ọ̀rọ̀ yìí because owó yẹn ó dùn báyìí gbogbo àwọn èèyàn tàbí ní kò ń sọ̀rọ̀ olóṣèlú nìkan ara wa kó lè lálùkù lọ ṣẹ́ẹ̀kì ara wọn ìṣẹ̀lẹ̀ lọ́dẹ tí mo gbọ́ mo ti sọ̀rọ̀ láwọn ìjọba orí méjì gan à ń sì yọ pátó ìlú àgbáyà ìlú wa àti ayé wa àti ìyá tí ó láti jẹmọ́ àti ìyá pátó ìlú níbi ọ̀rọ̀ ayé àwọn èèyàn sì yẹ pátó níbi ọ̀rọ̀ ẹ̀sìn náà sọ́ra ẹ̀ à ń mọ̀ mọ̀ kókó mọ́rọ̀ ayé ìlú akọ́lé mọ́ bí a ti ń sì yẹ pátó láyé òsì nítorí wá wọ́ọ̀sì lórí kọ́ máa ń lọ rí sí ẹ̀fá tó ń lọ ọ̀rọ̀ àwọn sábẹ́ lọ sọ àkúbà àwọn àkúbà kọ́lẹ́kọ́lẹ́ ìgbà wẹ́fà gbà àkúbà gbogbo ẹ̀ níbi ti bíráì bọ́ọ̀ bá sọ bíráì bọ̀ lè ṣe gbogbo nǹkan nìkan wọ́n bá mọ aláìsí ẹ̀ wọ́n tó fi ọgbọ́n àtàwọn ẹni kiri ní àbákú táyà sílẹ̀ tẹ̀lé o táyà àtẹ̀wọ́n kékeré táyà mọ́tò o ó sọ báyìí ẹni wá bẹ́ẹ̀ gbà fún bá wá ti bọ́ ká pátápátá tọ̀ bàbá tó wá ní kúmọ̀ ọ̀run ọ̀hún bàbá tí ìdí báyìí lọ́kàn ọ̀ wọn náà bá tàbí ẹ gbà ní sọ̀rọ̀ nìkan ọ̀gá àwọn ohun tí wàá mọ kò mọ bí nǹkan tí wọ́n ń tà nígbà náà ẹnu tó mọ wọn kó dá gbà tẹ̀ tó bá ká ìdí dọ́kúmẹ́ntì ọ̀hún ó bá ti kọ àkúrò kí ó bá lè sí ìwọ̀n ètò èyí wò bá tètè sanwó kò sanwó transfer rẹ kò transfer rẹ ọjọ́ tí ó gbà lọ́kùnrin ìgbà tí ìgbà bá wọ̀ pé ah ọwọ́ ìjẹ́ sílé yìí ká tó kó smart ah! òun mọ̀ tí ó ti mọ̀ bí ẹ̀ ẹ máa wo mo láti yàn bá tó nàìjíríà mo ti ránṣẹ́ táwọn ọmọdé rẹ̀ ẹ wá o ìgbà tẹ̀síọ́ra mọ̀ méjì báyìí báyìí ah, ọ̀gá ẹ̀ wá ti káyọ̀ àná ẹjọ́ àlọ́ àfúgbè mú di àfúgbè lọ́dún tí yín lọ́nà yẹn àwọn gba dọ́kúmẹ́ntì yẹn gbọ́dọ̀ ní kí wọ́n ṣe ìjọba ní wíyáwó sábì àfúgbè nílẹ̀ ìdẹ́yìn lẹ́ka nílẹ̀ ìdẹ́yìn lẹ́kọ̀ àfúgbè nílẹ̀ ìwájú àfúgbè yẹn ẹ̀kọ́ kọ́ north síwájú ẹ̀ NOC kí ló dé o north approved tẹ̀bá ti kọ́ north approved dọ́kúmẹ́ntì ẹ̀sìn bàjẹ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ọ̀gá rẹ̀ ó kẹ́kọ̀ọ́ òun yẹ kí gbogbo ń gbádùn ẹni ẹ̀ ẹ́ bá ìjọba wọn á. àwa ẹ̀dá tó ó yẹ kí ìjọba wọn sọ ó yẹ pé àbùkù bá tó ẹni tí wọn gbàdọ fún ẹjọ òun náà lọ́wọ́ ti sọ sí ibi ibi ní òun adé ìyẹgbẹ dọkùmẹ ẹ ẹ ẹ ẹ kájọ ọkẹ ìyẹgbẹ dọkùmẹ ìgbẹ́ ní snapu ẹ̀sìn ó ní àbúdà àbúdì níbo ni má ti dúrà lọ́jọ́ àjọdì ẹjọ́dìdé wọn ò ní òbí wá wọn ò ní má ti di wọn rẹ̀ lórí pépà eh, wẹ́ẹ́wẹ́ẹ́ láti dọ́fẹ̀ òun náà ti wá gbẹ́ dìde wọ́n ní ṣé torí ti ní ẹjẹ́ mo tó fẹ́ ní òní ṣé ni àmì wà ló lọ́ yóò wọ́n tó sọ́gbà ẹ̀ yóò lọ́ yóò ayá kí ni eh, ah, ah, ah, kí ni okay okay I will do it right away I will do it right away over drink right away ọ̀gá bá gbóhùn òkú èyí tí wá kọ́ kí ló dì ní akọ náà tìtì níṣẹ́ oró ti láti òrà jù ájú láì ẹni ó bá mà ní ẹ̀sìn kí ló dé kí ni ó bá pè ó ra fẹ́ni ṣe fún wa wà ó kí ni náà kọ́ náà tìtì ọkùnrin ju áṣẹ lò àgbà á ti tìkọ̀ ẹ̀ ẹ̀ tó tó rọrùn náà ìrẹ́ àà èso àlà ọ̀gá bàbá ń kọ́ gbé àwọn ọwọ́ ìmọ̀ ọ̀hún àti ẹ̀rọ aláwọ̀ táwọn ọ̀hún àti ẹ̀rọ aláwọ̀ kò sí wàhálà ọba lọ́ọ̀tì yẹn kò sí wàhálà ẹ̀kọ́ kọ́ sí síwájú ẹ̀ tẹ̀lẹ̀ ní lọ́ọ̀tì yìí sì síwájú ẹ̀ kí ló dìbò náà no approve sẹ́ẹ̀dì approve àwọn tó ti kọjá ordinary approve yẹn dé no tẹ́sí ẹ̀ fún gbọ́ gbogbo ọ̀dọ́ bá ń ká dọ́kúmẹ́ntì approve o àti jama ibu adúlóbìnrin dàpọ̀ abíọ́dún sanwóolu ẹ wótó inú jagaba ìnínú kan tóòlì ẹ àtìkù ni gbogbo àwọn tó ṣẹlẹ̀ yìí àwọn àwọn jọ wà ní àdúgbò tá a pé àwọn olóṣèlú kan dà náà àti ìyàbá tó àtìníyà ẹ̀yà ẹgbẹ́ àtìníyà ìlàkú ló ṣẹlẹ̀ sí wa ọlọ́mọ ajá sí ẹ̀ bá tó. fọwọ́nìlú àwọn ẹgbẹ́ àwọn yẹn ti tó níbi ọ̀rọ̀ ilé ayé báyìí tẹ́ kọ̀rọ̀pù burú báyìí ọ̀rọ̀ ilé ayé báwọn náà ṣe ní ọ̀rọ̀ ẹ̀sìn wọn àwọn tí ń sá àbá náà bá ṣe àwọn èèyàn láti láti ayé jẹ́kọ́rí yóò pé tó bá dẹ́yìn tí a mọ̀ àwọn ẹni tí wọ́n bá tàwọn èèyàn jẹ́ yìí ọlọ́run ní táwọn oṣèlú tí wọ́n kọ́ tàbárọ̀ à ìdìtàbárọ̀ alẹ́bílẹ̀ tóbi òmìnira alẹ́bílẹ̀ sọ́bà ò wàrọ̀ àwùlẹ̀ àgáàb wọ́n ta kọ̀tà àtúndì yìí wọlé àtúntà. àwọn báwọn èèyàn tẹ̀lé yóò máa di wọ́n máa dìbò àwa kọ́ la rán yín àwa àbí òdò dòwò pọ̀ àwa ò máa jẹ́ ìṣe àwa ò ṣe kí n bá àwa ò ọ̀rọ̀ àwọn àbá wọ́n ti yíra wọ̀tàkọ́tà àti ní ìwòlá àṣírà gbogbo mi bẹ́ẹ̀ ni ẹ̀ ṣe fún ìyá kò sí ilẹ̀ kò sí fún ọmọ kò sí fún ọmọ sẹ́yìn láwọn bá sọ yìí nǹkan kẹ́ẹ̀ pé àwọn tó ń tẹ̀lé lọ́sọ̀ yìí ọlọ́run ń dá sí ìyàbá tó wù àwọn tí wọ́n ń tẹ̀lé ní àwọn náà wá ní ìdúró olùwárí táwọn máa rí ìpè ní. وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا لا إله إلا الله كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار. أنا لا أجوز أنت لا fọ́ọ̀mọ́ ní àńtẹ̀ láwọn àfáwà ni àńtẹ̀ láwọn àfáwà ni wọ́n ti orí burúkú ọlọ́jọ́ mi àti oúnjẹ ṣe é ẹlòmíì ní orí ẹ̀hàn náà lè mọ lẹ́nu tó sọ báyìí ó sọ fún ibà yìí olódùgbò ló sọ fún ibà yìí tí mo fi dára mi sọ báyìí ó dá pa àwọn oníṣọ́lá fa àwọn àwọn èmi ìlú tẹ̀lé lọ yóò kódà bí ó bá wọ lẹ́jọ́ òun gbéjà ìyá mọ̀ òun fẹ́ kó tó wọ náà gbogbo ẹni tí bá rò káàkáà ni tí ó bá wọ ní láti fi àánú ọlọ́dà kò lè rí àti ẹ̀ jẹ́ kó wọ́n wọ lọ́jọ́ kí wọ́n lọ sáré jẹ́ náà irú irú jẹ́ ìfẹ́ lọ́ọ́ pẹ̀lú àbíkí ìfẹ́ lọ́ọ́ pẹ̀lú àbíkí ẹ̀rẹ́ kírkù ní àbà kírkù ní àbà ó ní irú irú ẹ̀gbọ́ tó kó sí àmọ́ kò mọ̀ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ àwọn àfáà wa àwọn àfáà wa àwọn ọ̀gá wa àwọn ọ̀gá wa má tẹ̀lé nìkan ní tẹ̀lé afọ́jú ẹ̀ ló má tààrẹ ní ọba tẹ̀lé owó jẹ́ lọ. mà sí gbogbo ẹni tó bá lóun já àfa àbóhun jẹ́ bákan ó gbọ́dọ̀ máa ní ìwà àtọ́lọ́ papọ̀ ni ó gbọ́dọ̀ máa dá ẹ padà sọ́dọ̀ náà ni iná tó bá fi ń dá ẹ padà sọ́dọ̀ nǹkan mi yàtọ̀ sọ́dọ̀ pẹ̀pẹ́ ní burúkú ló fẹ́ kó ní. ọlọ́run àwọn tí wọ́n ń tẹ̀lé wọn ọ̀rọ̀ táwọn máa wí ni pé àwọn máa yọ̀ lọ́wọ́ láwọ̀ àìnà lánà kàrà olúwa àwọn náà ti rí báyìí a ti rí àti ní tó ṣẹlẹ̀ ọlọ́run ká ló ti ti káwọ̀ ó tiẹ̀ padà lọlé ayé ọlọ́run ṣàánú wa báwa bá wá padà lọlé ayé. àwa náà lè láǹfààní àti dìgbòòrùn wọn ìyá yín lọ́ọ́ ti dìgbòòrùn wa yìí ọlọ́run jẹ́ ìlà padà sáyé ká lọ dìgbòòrùn wọn láyé ká gbogbo ẹbọ gbogbo nǹkan tí ìjọba kọ́ wa ká mọ́ mọ́ ká lọ rí ìṣe tìlú ọlọ́run ọba ní ayé ọlọ́run dákun dá wa padà. tó báwọn ti dìgbòòrùn wa láǹtì àmọ̀ yìí ṣé padà lọ wọn láyé náà a bá padà dìgbòòrùn wọn láyé kọ́ كذلك يريهم الله أعمالهم حسرات عليهم ọlọ́run ní bá a ti ṣe wò ó àmọ́ ọ̀nà rẹ̀ ojú wo dáa pé àdéhùn àgbákò làkọ́tọ̀ wà láwọn ti láyé ọlọ́run láà jẹ́ kójú wo dáa wà mẹ́rún ìkọ́ ìdílé ìrìnà. wàhálà ìkọ́ ìdílé ìrìnà. ọlọ́run ní iná tó ti wá wọ̀ ọ́ wà هم wọn من kọ́ọ̀rì jìnnà nínà náà olúwa ni wọn lè jáde mẹ́ẹ̀ kò sí ọgbẹ́ tó fẹ́ já sí wọn àlẹ́ fẹ́ kíni wọn àlẹ́ ìjáde mẹ́ẹ̀ kò sí ọgbẹ́ tó fẹ́ já sí ọ̀rọ̀ ẹ̀ padà lọ́lé ayé ń bu àwọn alùpàgbà wọn kọ́ ọ bọ̀bẹ̀ wọn ni àlọ́lé ayé tó ń sọ wọn kàn ń fẹ́ mú yìí dá wọn padà dé ayé náà àwọn tó ń bá wù tó ń tẹ̀lé òun náà ló ń tó wọn yìí báwọn báwọn kan bí wọ́n ti sáyìn lẹ́yìn sí kò sí bẹ́ẹ̀ bá tún júwe sọ̀rọ̀ ẹni tẹ́ ń júwe tún náà tẹ́ ń júwe láàmú wọn àwọn ti dúró pé báwo ti mọ̀ bá lọ ìyá àdókò bẹ́ẹ̀. àmọ́ ara rẹ̀ lóye fi mọ̀ sọ àlùkò náà kò sí nǹkan tẹ́ lè sọ báwo ti mọ̀ bá ti wà lọ yìí báwo ti mọ̀ ṣe ti wà lọ yìí ó ń ṣe ra rẹ̀ ní. ìdílé lórí ayé báwọn mọ̀ gbẹ́ni kankan lẹ̀ pé èyí kú òbí máa ń wù. bóyá kọ́ ẹ̀dá píríncípù tí mùsùlùmí mọ́ lórí ayé ṣe gbogbo dọ́tí bá ti ró gbogbo ọ̀rọ̀ lọ́wọ́ àti kàlẹ́rì mo sì ṣe tán láti láti kódà bá ọba ń ṣe kinní kan lọ́wọ́lọ́wọ́ nìyẹn rí aláìsí lọ́la pé kinní náà ọgbọ́dọ̀ lẹ́nu bá ti aláìsí náà lọ́mọ nínú túbọ̀tì ìbọ̀rọ̀sìn ẹ̀dá wọnú àárín ìdílé àwọn ìṣẹ̀lẹ̀ tó mọ̀ ìṣẹ̀lẹ̀ táwọn túbọ̀tì ìbọ̀rọ̀sìn àyà rẹ̀ ìfún. ó fi ákágbé láti twenty one ìlọ́lọ́dà ìlọ́lọ́dà wàbá rọ̀ tó lè láì tẹ̀lé àárín. ọlọ́run tó bá jáde sí àmọ́ ọba rọ̀gùn lè láì jẹ́ ní àná ọlọ́run ní gbogbo àwọn àtẹni tí gbọ́ ọlọ́run ọmọ àtẹni tó gbọ́dọ̀ ọlọ́run ọlọ́run ni ọlọ́run gbangba báyìí kálukó hàn وقال الضعفاء للذين استكبروا فقال الضعفاء ọlọ́run láwọn tó wá jẹ́ ọ̀lẹ àwọn tó ń tẹ̀lé tẹ̀lé àwọn tẹ̀lé àwọn àtẹ̀lé àwọn àfa àbí afọ́jú oh, ọ̀rọ̀ yorùbá máa sọ sílẹ̀ gan yorùbá ní ọ̀lẹ ń tẹ̀lé àwọn àfa àbí ìbára nínú ọ̀rọ̀ kí wí nìyí kí wí nìyí wọ́n alágbára ní tẹ̀lé àwọn àfa olówó ní jẹ́ láwọn pàtó yóò ní jẹ́ láàfáà ọ̀rọ̀ kọ̀rẹ́ but ìwó kọ̀rẹ́ kìí kọ́ ní sẹ́ńdù sí i kìí láwọn ọmọ tí ó lọ lẹ́ni jẹ́ láàfáà ọ̀lẹ́ni jẹ́ láàfáà lẹ́ni tí ń jẹ́ láàfáà ní jẹ́ láàfọ́jú ní gbogbo tó bá ti sọ náà lọ ní ilé ọ̀rọ̀ gbogbo tó bá ti sọ kódà kó sọ sí wọ́n jẹ́ mẹ́rin pé ah, gbogbo wa kàdé ń gbọ́ sàkún bábà mi àmọ̀ sí i. ọ̀lẹ́ tí ń tẹ̀lé àpá rẹ̀ ọlọ́run àwọn ọ̀lẹ́ òun tó bá ti jọ́nà òun sọ̀rọ̀ àwọn ọ̀lẹ́ yóò wá lanu pé ìyọ̀ lọ́wọ́ àpáàlà tó àfáwù lílẹ̀ ní ilẹ̀ sẹ́kìbárù àwọn ọ̀lẹ́ wọ́n wá ta dúpọ̀ rú àwọn àfá àbẹ́ ìjọ náà. ó ní ah, ẹ má ṣe làákàyè rẹ pẹ̀lú dáńtọ̀ yóò wá nígbà wọn sọ̀rọ̀ yóò ọlọ́run láwọn èèyàn ó máa sọ báwọn tó ń tẹ̀lé ṣíṣe ìnà lákùn kúnà lákùn sábà nígbà tá à ń bẹ láyé ẹ̀yìn làwa ń tẹ̀lé ẹ̀yìn làwa gbà fún un síní làwa ń ṣe fàhálà ń tún mọ̀gbọ̀nú náà nínú àzáàbìlá fàhálà ń tún mọ̀gbọ̀nú náà nínú àzáàbìlá. fàhálà ń tún mọ̀gbọ̀nú ó ní ìjẹ́ ìyẹn ẹ̀yìn ọ̀gá wa ẹ̀yìn aṣáájú wa. ẹ̀yin àbá wa ibi ẹ̀jẹ̀ ẹ̀ rọ̀ wá lọ́rọ̀ kẹ́jì ẹ̀sánú wa ẹ̀kọ́ wa yọ fún ìyọ ọlọ́wọ́ ọba yìí wọ́n ti ẹ̀lẹ́ wọ́n kékeré mọ́ káníyà tọ́lọ̀ bẹ́ẹ̀ fi ṣe wá ogún jọ ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá wa sọ́ di ọjọ́ kan péré ẹ bá wa ọjọ́ dá sí ẹ bá wa ṣe sí ẹ bá wa ṣe ẹ bá wa rìn ẹ bá ọlọ́sìn tí wọ́n mọ̀ fọ́jọ́ rẹ̀ pé láwọn àdáná lọ́wọ́ láàdé náà fún ó ní tọ́ra wa awa àti ní ọ̀rọ̀ ti sáwásáwà báyìí ọ̀rọ̀ ti sáwásáwà báyìí. ẹ̀ẹ́n tó ẹ̀ka tó wọ́n ṣe àwọn gẹ̀mù àwọn gẹ̀mù àbá gbọ̀n àbá àlá ṣe sùúrù àbá àlá nífaradà ìyá ilé yìí kò sí ìbànújẹ́ ṣe omi ọ̀ àwọn tó ń tẹ̀lé inú èsì wọn tí wọ́n pọ̀ òní èsì tí wọ́n pọ̀ ọjọ́ náà pọ̀ èsì kan lè fi iná tàbárọ̀ omi iná ayé ẹ̀kọ́ èsì kan lè fi pé wọ́n tàbárọ̀ à ìtàbárọ̀ alẹ́bí iná túbí ú nínú alẹ́bí iná sábà èsì kan ní

فأخلفتكم وما كان عليكم من سلطان إلا أن دعوتكم إلا أن دعوتكم فاستجبتم فاستجبتم لي فاستجبتم لي فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي الله أكبر كفرت بما أشركتم من قبل إن الظالمين لهم عذاب أليم هذه دواعي جنة شيطان تجد دغدغة وقال الشيطان لما قضي الأمر فما تتوب ọ̀yá lọ́nà gbogbo àwọn tó ń tẹ̀léra wọn náà bá ń ti já ah, ọlọ́wọ́ mi wá mọ̀nà ní ẹ̀yẹ àwọn òmòye yìí tó bá ti ń di báwọn ṣètò ló máa pe kálukú wọn lọ ló wà ní ẹ̀wá iná wà wà ádà fún wà àdàlẹ̀ àdéhùn ṣe fún yín láyé àdéhùn òdodo ni ó ti ní kẹ́ ẹ̀ bá ti gbọ́ òun ó ní àbọ̀ òsè dání. wàwà àdìsòkò èmi náà wá kàdé òfin láyé pé ẹ mọ̀ tó ẹ má dáhùn àbá rẹ lóhùn ẹ má dáhùn lọ́bí lóhùn ẹ má gbọ́ sílọ̀ tó ń sọ ẹ má gbọ́ táwọn fífi tó ń sọ ẹ ọ̀dá ó ní èmi wá ń ṣàdéhùn fún yín kí ẹ fọkàn balẹ̀ èmi tí wàá yapa déhùn fún yín lóhùn. wàlá kàlà ní alẹ́ ikú mi kò lọ́ọ́ <laughs> láàrínlá ìlànà. ṣètọ́ni wa ni èmi náà tí mo tàdé òtí mo yapa ẹgbọ́rọ̀ sílé mi náà lórí o lórí pé o ẹ má ṣe kí ni ẹ má bí lé lórí o torí mi ìfọ́sì ni o mi ìfẹ́ kí ni mi ìfọ́sì ni o ilà àǹdà ó tó kún kàtàkàbí tó mi lè ìdí mo pàṣẹ ni pé èmi náà ń pè yín náà lè ti dá mi lọ́wọ́ mi ìfọ́sì ni o láà ìlà àìlàlà fẹ́ẹ́ gbogbo àwọn àbá àti wọ́n ń pè àwọn èèyàn sí ìbàjẹ́ lẹ́yìn èyí ó ti mọ̀ wíyè pé àwọn ọ̀fọ́ ti yàn pé àwọn amòyí lẹ́yìn ni ìbá kan pariwo pé mòdúdì dání àwọn pariwo pé máa sẹ́bọ́ ni àwọn pariwo pé lè máa di iṣẹ́ lè máa di nǹkan sára àwọn pariwo pé lè máa rí nǹkan mọ́lẹ̀ àwọn ariwo làwọn fẹ́ pa ẹ̀yin ló ti tẹ̀lé wa tó ẹ má lọ kọ́ra kó bá yín. ṣètàní wọn máa sọ fún ẹ pé fàlàjẹ lúmú ní wà lúmú àwùkù tàkùn. láìláha ìlú náà ẹ gbọ́dọ̀ fún mi nígbà mo lè fún gbogbo ọ̀nà tó dọ̀ ọdún ikú tó bá yín ẹ má bù mí torí ẹ wà lúwú ara yín ẹ bú jẹ́ bàbú yẹn. لا إله إلا الله ما أنا بمصرخكم وما أنتم بمصرخين إني كفرت بما أشركتموني من قبل Ṣèjọ́ gbogbo ọ̀nà ló ti sọ fún wọn, ẹ gbá ẹgbẹ́ ẹni nígbà wọn, ẹ má dà lórí ẹ má dàbí lórí ìní ìlàbọ́rùtù bí mọ́ àti ìrọ̀kùtùmú ní nǹkan bọ̀. gbogbo ń dábí bẹ́ẹ̀ ni ọlọ́run bá wọ́rọ̀ fún èmi ò mọ́ ń parẹ́ èmi ò mọ́ ń parẹ́ o ẹ̀yin lẹ́ mọ́ máa ń ṣe ní burúkú ara yín ni kò kàn mí ẹ sòwò fún ara yín ni kò la iná bọ́ọ̀lì ní ilẹ̀ ló má fi wà má fi wà. ọlọ́run ní iná bọ́ọ̀lì ní dájúdájú àwọn alábòsí àwọn tọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ wa ta'ala ń pè lálábòsí ní yìí àwọn olùbọ́lọ́wọ́ ọba wórogún olùjẹ́jẹ́ ni olùbọ́lọ́wọ́ ọba wórogún àwọn ní ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ní ni ṣe ń kìrọ lábòsí ọlọ́run ní jẹ́wọ́ aráwọ̀ alábòsí láwọn máa dáàbò ọlọ́run níbi à ń bẹ fún wọn ń bẹ fún wọn àmọ́rú ìyà tí ń bẹ fún wọn ní ìyà ẹlẹ́ta onídìní ìlérò ọlọ́run dákun mọ́ ìyà ìyà inú suratul hasri ẹ̀kọ́ lọ́rẹ̀ ọmọ yáà ni mo ń gbọ́ fẹ́ tẹ̀lé ìmọ̀ ìdíwo lọ́sí kékeré lọ́sí ń kó lè lóra náà mẹ́ntọ́ bẹ́ tẹ̀lé ti mọ ìdíwo rọ́bí tó kíni náà tí mo tẹnu mọ́ ọ̀ọ̀tí ayé wa o ọ̀ọ̀tí lúyà o ọ̀ọ̀tí ìsìláàmù ṣe lọ bá ń ṣẹ́ẹ̀tì ìsìláàmù àmọ́ kí ló lè ṣẹlẹ̀ sí ọ ọ̀lẹ̀ ìsìnyẹ̀ bá tó ọ̀lẹ̀ ìsìnyẹ̀ bá tó láàbà ọ̀lẹ̀ ìsìnyẹ̀ bá tó láṣáájú ọ̀lẹ̀ ìsìnyẹ̀ bá tó lẹ́ni tó mú lónímọ̀ràn tí ó wá sí ọlọ́nà tó gbé lálùkù 16 ọlọ́dún rẹ fún wa lápòjú ìwé ṣèǹtọ́ ẹ wo fẹ́ni bí àyà ilé ìlú súrọ́tù yìí ní súrọ́tù Ibrahim ẹ gbé ṣèǹtọ́ àwọn ń tẹ̀lé ẹ kí ni mo kàn pé yín ìjẹ́ yín pa mo kàn ní ẹgbẹ́ náà nílẹ̀ yín náà fi ṣe sixteen Allah. لا إله إلا الله أخاف الله رب العالمين فكان عاقبتهما كان الله. عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. قل وذلك مثال الشيطان Ọlọ́run ní ọ̀rọ̀ yìí àpèjúwe yìí àpèjúwe Sèétánì ni o, ẹrọ onú dáadáa o. Ọlọ́run nígbà tí Sèétánì ó mọ̀ fún ọmọ àtẹ́jú Adámọ̀, ó kò yàtì lè jọ́lọ̀, mọ́ ti gbọ́dọ̀ lọ, yàtì lè jọ́lọ̀, mọ́ ti gbọ́dọ̀ lọ. Ọlọ́run ọmọ àtẹ́jú Adámọ̀ náà. Ó wá gbọ́ sí Sèétánì wí, ó wá yàtì lè jẹ́ Sèétánì náà ṣẹbọ ìwọ náà ṣẹbọ. Ó ní ọmọ dídí àìwọ náà ṣe. onye ọma ọmọ ṣe jù náà ìwọ náà ṣe gbogbo bụ ìwà búyì ọla ni ọlọ́run ní bàbá mẹ́rin kàbà ma bàbá bí adáná wa ṣe ṣe ṣe yí òun tó fi wá dà sí àmọ́ kíjà wa dé ọlọ́run ti sànù لا إله إلا الله Ṣẹ́dá ilé ẹni wọ́n bẹ̀rù ọlọ́wọ́ ọba tó ní gbogbo àgbáńlá ayé. Ṣùgbọ́n náà gbóòrò látàrí sẹ́lẹ̀ wọ́n tẹ̀lé, èmi tẹ́lẹ̀ bẹ̀rù ọlọ́wọ́. Èmi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọlọ́wọ́ lè níje. Wọ́n wá ní gbà náà èmi lọ. Ìyí ìwé ìmọ̀rí o ìmọ̀rí. Ìmọ̀rí kọ wá kọ́kọ́kọ́kọ́ kóra rẹ̀ dàgbọ́. Nínú èsì gbogbo ẹ̀tọ́ lẹ́ni tí ìgbà ká ìrẹ́bà ti dàrú àwọn ọ̀tá Islam ìkárìlá náà náà irú àwọn ará ìlú náà wọ́n ta gbogbo ẹ̀tọ́ wọ́n ní alukurani àlọ́dọ̀ rẹ̀ jọra wọn pé ìtànìlélì ó ní òun mọ́ àbí nínú ó ní òun fọ́ọ̀tì rẹ̀ ó kẹ́sùn lọ́ọ̀dù ọ̀sẹ̀ kí ni ọ̀sẹ̀ tó lóhùn ẹ gbogbo ọ̀rọ̀ òun sakura wọn ò nílà kan yìí tó bá dijọ́ náà bí sèkánì ó ti mọ fèsì <laughs> bẹ́ẹ̀ làwọn táwọn èèyàn tẹ̀lé torí pé ìrìnyàn tí ń wọn pọ̀ ìrìnyàn tí kìí sábì sí lọ́nà pọ̀ tó fi kálukú ọ̀nà tí kálukú wá gbà ti gọ́ fún un náà ni wọ́n fi mọ̀ bá wọn fà á dákùn tó nìyó pé ọlọ́ọ̀bá sùhánù wọ́n sàálà ní àti ìdèkárí o àtàwọn tí ń tẹ̀lé ìrọ̀dọ̀ pàlọ́fọ́ làwọn méje bàkàrẹ̀ àtúbátàwò mọ́. bàkàrẹ̀ àtúbátàwò ha ìwọ náà lajú rẹ dáadáa. La ilaha illallah. Ọlọ́run ní Dáwárí àti Ṣèyítọ́nù àti Ẹjí ìṣẹ̀lẹ̀ Ṣèyítọ́nù àti ìwọ̀sá àwọn méjèèjì ní pé inú náà ni wọ́n ti bára wọn. Ọlọ́run ní wọn kàn ní bára wọn bẹ̀ nìkan. Kọ́ọ̀lì ìgbẹ́yìn ìyá wọ́n ti gbére inú náà náà. وذلك جزاء الظالمين ọlọ́run yẹn san àwọn alábòsí ni wọ́n bá ju àwọn alábòsí lẹ̀ sọ̀rọ̀ sẹ́nu alábòsí náà ló kún wọn lẹ́sẹ̀ so àṣírkù lórí àṣírkù lórí àbòsí ńlá ní sọ̀rọ̀ bọ́lọ̀ wọ́lọ́wọ́ àbòsí ni wọ́n ṣàbòsí ọlọ́run ni àdébọ̀ lukuman ẹni tó ń sọ wọn lẹ́nu yẹn wàá ìdókòlá lukuman ní ibi ní ìwọ̀wọ̀ yẹn ní tó yà á mú lẹ́yìn náà tó ṣírí sílá إن الشرك لظلم عظيم àbòsí ṣírk ọlọ́run wá ya oníṣẹ́ ayé àkàǹbá lọ yìí ìgbà ọlọ́run sọ̀rọ̀ kìí sáré tán ọlọ́run wá pè ní náà wí yìí ń sọ ọ́ a ti ti mú làá náà sọ wọ́n pé ìrẹ́ olùgbàgbọ́ òdodo dákun lajú rẹ olúwadíyá àyíwá lẹ̀bí náà á mọ̀ yìí jẹ́ olódodo ni ni o. ولتنظر نفس ما قدمت لغد لا لا إلا الله ọlá ní kí kálukú yóò máa lọ wo ọrọ̀ olúgbé tí kò ń ṣe bí ọ̀la tí kò ń ṣe lọ́wọ́ nìkú tí kò lè rí igbó wájú ọlọ́gbọ́n ọlọ́run mo ṣe àbí wọ́n fẹ́ẹ́ rí ààrẹ tí ọmọ ságájú àwọn èèyàn ọlọ́run ẹ̀gbọ́n ni a ṣe náà la ṣe àwọn náà lọ ni a máa ṣí gẹ́rẹ́ àwọn àbá náà lọ ni a máa di oúnjẹ àwọn àbá náà lọ́nà a máa wá ti dára bí wọ́n ní dára bí kódà wọ́n sọ fún wa bá àná ìdíjẹ́ ti dára bí kọ́ọ̀sì pẹ̀kú lọ́lọ́ pa tóyì ní àbá àbúbá ní àná ìdíjẹ́ dára bí nìyí ìwọ náà mọ̀ pé bó ti wí àwọn èèyàn kan ti takò wọ́n gbọ́ ọgbọ́n àwọn tó ń takò wọ́n ọgbọ́n àwọn tí wọ́n sọ̀rọ̀ yẹn ti rọ́ọ̀rọ̀ ẹni ti ń pa ìwọ wá ọwọ́ kájí mo ti fọ́ọ̀mù yíwò lálùkì á mọ̀ ọ̀la ìwọ lè mójú o. tó bá ń sẹ́fẹ́ lé wọn báwọn náà sì ọlọ́ náà àwọn náà mọ̀ sọ pé àwọn wà sí làwọn ti ìwọ lọ sí kí ni àwọn ò fọ́ọ̀sì yẹn ọlọ́run yóò lùgbàdú òdodo ẹ̀yẹ bẹ̀rù ọlọ́run ti wàlùkẹ́rùndò lẹ́bùsùn náà kíkálukú máa wo kí lòun ti síwájú kọ́la oníkálukú máa wo kí lápẹ́ kí lòun ti síwájú fún ọ̀la oníkálukú kọ̀ọ̀rọ̀ ronú báyìí kí lòun ti síwájú kọ́la rẹ̀ ṣé ọmọ ìyá mi náà máa ronú nínú tí olóore kí ló ń ti tiwájú fọ́lá rẹ owó rẹ tọ́ ní gbò lọ́sẹ̀ nínú nítorí àlùkìyàmọ̀ rẹ ìmọ̀ tọ́ ní gbò lọ́sẹ̀ nínú nítorí àlùkìyàmọ̀ rẹ àsìkò tọ́ ní gbò lọ́sẹ̀ nínú nítorí àlùkìyàmọ̀ rẹ ìyàwó rẹ tọ́ ní gbò lọ́sẹ̀ nínú ìyàwó rẹ nítorí àlùkìyàmọ̀ rẹ àwọn ọmọ rẹ gbò lọ́sẹ̀ nínú wọn nítorí àlùkìyàmọ̀ rẹ ọlọ́dàkùnkà ló wá o wọ́n lè sẹ́ńtùrù náà tún náà kọjá màlẹ́lẹ́ rọ̀ dákùn rán pé olùgbọ́ mùsùlùmí lórí ìlú pé ìjàǹdọ̀ lọ ọlọ́ni ẹ páyé ní ọlọ́run ọba ọlọ́ni lágbájé ní ọlọ́run ọba yìí fún kálukú ní òun pẹ̀lú jẹ láti pàdátẹ̀ fún un kálẹ̀ ní ilẹ̀ náà tó lọ àbá àǹká òun àwọn ọlọ́run yẹn mọ̀rọ̀ dàbí àwọn nǹkan tó gbàgbé ìyọ ọlọ́run tó láwọn ń tẹ̀lé àwọn èèyàn àwọn gbàgbé ọlọ́run ọlọ́run tẹ̀lé ọlọ́run wá sí fún wọn ni pé àwọn gan wájú ń gbàgbé àwọn yàrá wọn kálukú wá gbàgbé ààrẹ kálukú wá gọra wọn láyé. ọlọ́run àwọn àwọn kò kí ni wọ́n àwọn kò kí yẹn hàn náà wọ́n ní gbogbo orú jẹmọ tí ló ń tẹ̀lé àfá lẹ́gìnì ìlúlu suratul ahzab quran chapter thirty chapter thirty three suratul ahzab aya sixty four ọlọ́dà kọ́mọ́tà sànù wa. àwọn táwọn èèyàn tẹ̀lé àwọn ìkàlùkù wọn fúnra wọn jọ náà kọ́ kí n máa rú ẹni tó fẹ́ tẹ̀lé máa ta lọ fẹ́ pè láàfà rẹ máa kí lọ fẹ́ máa kí lọ fẹ́ dúró lé lórí lọ́dọ̀ àfà tó fẹ́ dúró lé lórí ọlọ́dà kókó mẹ́tẹ̀ẹ́ kálukú wa ló kò sí àyà sixty four nílẹ̀ láti di orí àfà tó tó tó yí yí kàti kíníwì. اقرأ ايش هو اقرأ إن الله لعن الكافرين وأعد لهم سعيرا طبعا أنا أجمد رب الله سبحانه وتعالى لعن الكافرين وتبيع وتبيع يتبيع وأعد لهم عذاب وأعد لهم سعيرا الله تبوا أكبر سعير قال خالدين ọlọ́ni jẹ́rẹ̀ ìwọ́ òṣè nínú náà ọlọ́ni bá jẹ́rẹ̀ láyé jìdú na wà ní yáwó wà láàrín fèrọ wọ́n àní rárá mojútó kankan lẹ́yìn padà wà láàrín fèrọ wọ́n àti nílẹ̀ nìkan kan tí wọ́n náà wọ́n lọ́wọ́ kò ní ìyá tí wọ́n jẹ́ jọ gbé láti ìyá ọlọ́wọ́ fàárọ̀ wọ́n tàwọn láti ń ṣe ní. yàwó máa tó kọ́ ní lábúwò yóò mú un وجان دولاتي يوم تقلب وجوههم ọlọ́run láwọn ta wí ìṣúwà ìjọ ìgbé náà ti yáma nígbà tá a bá ń ta ojú wọn kọ ọ̀nà náà wọ́n ti wá ń lọ báyìí wọ́n ti yí náà ẹ́ ṣe ń táwọn fẹ́ lọ rí wọ̀ yìí ọlọ́run tí wọ́n sọ ni pé ليتنا أطعنا الله وأطعنا الرسول أما بقى قوم يا ليتنا آه يا ليتنا أمسيو أطعنا الله ọ̀tàánà rọ̀súùl àwọn àwọn ọjọ́ yìí ó ṣe bóyẹ pa ti tẹ̀lọ́ lọ́wọ́ gbà tá ń bẹ láyé wọ́n ọ̀tàánà rọ̀súùl a ti tẹ̀lá ní kìyàmọ́ àtẹ̀lé anẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam àwọn jàǹdàkọ̀ àwọn òtẹ̀ lọ́nà láyé àwọn òtẹ̀ lọ́nà lẹ́wọ̀ àmọ́ àmọ́ sọ̀rọ̀ wọn àwọn àlè ìwọ náà dáwọn sí ọ̀rọ̀ náà fún ọ̀rọ̀ náà ní gbọ́ àmọ́ sí ọ̀rọ̀ lẹ́wọ̀ àmọ́ àmọ́ fún ọ̀rọ̀ náà ní gbà ẹ̀sán rẹ̀ o ọlọ́run nígbà ọba dájú wọn náà rí iná wọ́n wá ṣe pé o káwọn ti gbọ́dọ̀ ọlọ́run láyé káwọn ti tẹ̀lé súnà káwọn ti tẹ̀lé káwọn ti tẹ̀lé ọlọ́run ربنا إنا أطعنا ساداتنا ọlọ́ni tó máa wí ní pé agbọ́tọ̀ àgbọ́tà lórí iná àpá dáadáa padà ní ní àwọn ẹni wá padà tẹ̀lé àwọn ọ̀gá wa àwọn wá kú àtàwọn àgbàlagbà àwọn kí ni ó àgbàlagbà. لا إله إلا الله kan ni yẹn àgbàlagbà bá fi lọ́lẹ̀ tí ò bá da ẹja ṣe tí àgbàlagbà náà bá àwọn àgbàlagbà tẹ́lẹ̀ àwọn náà kí ni wọ́n tún ṣe wọ́n ní sáwọn òwe yóò máa wí nígbà tó máa dájú ọpọlọ tó rí iná nígbà yóò lọ́wọ́ àtẹ̀lé rẹ̀ lọ́wọ́ àtẹ̀lé ànábì àmọ́ ìgbà àtàwọn ọ̀sà àbẹ́tẹ̀ náà wọ́n kò bá àwọn àgbàlagbà látẹ̀lé àwọn tó wá àwọn bàbá tó wá káyọ̀ látẹ̀lé ọlọ́ni ńgbà wá ní ńgbà wá tẹ̀lé wọ́n. àwọn ni wọ́n sì wá lọ́nà àwọn ni mọ̀ náà àwọn dùrú dá dùrú abọ́bọ̀ táwa náà wáyé bèèrè lọ́wọ́ rẹ̀ báyìí ni pé ọlọ́ni tó máa wí lè bèèrè ọlọ́run tó wá kù báyìí ní pé adìgbé wọ́n ti kó bá wa adìgbé wọ́n ti bá tàwọn jẹ́ abọ́bọ̀ bọ́ táwọn bá lo ogún ọdún nú náà yìí ogún ojú làwọn gbọ́dọ̀ lò nínú ìwà èdè yìí tó bá wọ ọbẹ̀ gbére yìí. bí bá bá ti ń tó àwa tí ń wọ̀ wá láti yẹmí ara tó táǹtù rú ẹ̀ ló gbọ́dọ̀ mọ́ ṣẹlẹ̀ sí àwọn ọlọ́run bíláàkù bá wa ṣe yẹ̀ fún wọn. ọlọ́run yìí lè sọ wá kọ́ wà láàánú láàánú ṣẹ̀bi fún wa bá wa ṣẹ́bi wọn ní ìṣẹ́bi tó ní agbára ìṣẹ́bi tó ṣe kí ni subhanallah kí ló padà ń ṣe fúnra wọn bẹ̀rẹ̀ yìí kí ló padà ń ṣe fúnra wọn yìí yìí wọ́n ń ṣe pèlè ra wọn nínú suratul ankabut wọ́n fún ìdí ìjẹ̀lẹ̀ suratul àbí suratul ankabut wọ́n mùsùlùmí dàkún bá a ti ń yìí yìí máa gbọ́ jẹ́ kó rí ìlú pé jẹ́ kí làbẹ́jọ́ máa jẹ́ kó rí ìlú pé. Suratul Ankabut ayà 25. وقال إنما اتخذتم من دون الله أوثانا حلال وإبراهيم عليه الصلاة والسلام ìgbà ń pè àwọn ọ̀dọ́ bàbá rẹ̀ sani rẹ̀ bá bàbá àwọn tó ń fi làwọn náà tó ń fi àmì àkàdáwà dáná àlẹ́ yìí àbá àná báwọn tó bá lọ́wọ́ àwọn bàbá wọn lò bẹ́ẹ̀ náà làwọn sì máa ti lọ tó wẹ́ làwọn sì máa bá lọ adẹ́gbà ìrọ̀ yìí máa lè lọ sọ̀rọ̀ fún wa bá wọn tó wà lọ. gbogbo akúnlẹ̀ máa tàwọn débi kálẹ́gbà ìrọ̀ yìí máa lè lọ sọ̀rọ̀ tó lè wá mú gbogbo táwọn ìfà wẹ̀lẹ̀wẹ̀lẹ̀ tó gbé. ìgbàdé wọ́n fà á là á bá di alẹ́ àtúnyáyá ìrọ̀ yìí nǹkan káńtì eléyìí abáni wàhálà òun kẹ̀ nínú òun àná ìlú dáwà jù wọ̀nyí ẹ̀rí òun ni òun yẹn bí ká gbogbo àwọn ètò ìwọ́pọ̀ ìwọ́n tí wọ́n tó ẹ ẹ ah, ta ọjọ́ wa ń ṣe báyìí ẹ̀hẹ́n ẹ̀yin náà mọ̀ sí kò ní sọ ẹ̀ bàbá ètò kí lè wá sí i ó ní wọn kọ́ bẹ́ẹ̀ pé àmọ́ sì ká àgbàlá tó mú wọn táwa ní ṣe sọ̀rọ̀ tó kù ní pé àwọn pa áyà tó tó wá gbẹ̀ rẹ̀ pọ̀ ní pé lóyá ẹ̀dá náà tó lè pa bàjá òlùwàwù mìíràn náà náà nígbà tó dá níkalẹ̀ àyàfẹ́ ẹ̀kọ́ omi ọlọ́run ilẹ̀ wọn àyà sí àwọn ọ̀dọ́ tó bá nígbà wọn tó wọ́n lè wọ́n sí tẹ́lẹ̀ ọlọ́run gbò wá rí bẹ́ẹ̀ náà ibò ẹ̀rù ti gbọ́ pọ̀ nù náà wàkọ́ọ́lá ilẹ̀ mọ́ta ọ̀tún ní lórí ìlà. wàkọ́ọ́lá ilẹ̀ mọ́ta ọ̀tún Adébọ̀ Ibrahim Alayhi Salatu Wasalam, ó ní gbogbo jẹ́ mú lẹ́yìn ọlọ́ọ̀jẹ́ sọ́dọ̀ tàyí, àwọn igi lásán nìyí, iji ẹgbẹ́ gẹ́gẹ́ bí èrè ni ẹ̀yin lẹ gbẹ́ mú ara yìí ẹ̀yin lẹ lọ́nu kó lọ kó mú ara yìí tó orí ẹ̀kan gbẹ́ ni kò ní yóò ní tí ó ṣe fún yìí ni gbogbo tẹ̀sí ń bẹ́ẹ̀ kó ìfẹ́ tí gbogbo ń ayé òun náà yẹn táwa náà ní ṣe ìsàmọ́ àwa ní ṣe nìkan àwa lọ́mọ kan ló wá dé àwọn bí pati ń bára wa bọ̀. ó ní ìfẹ́ tẹ wá ní lára yín tẹ̀ fi ń ṣe o tó mọ̀ ẹ̀ o mọ̀ lẹ́sẹ̀ yá àti yẹ fòrò bá tó kòrò bá àdọ̀ ń bá. ó ló bá dànù kìlá mọ́ gbogbo òkè tẹ̀ ní ìfẹ́ ráyìn sọ̀rọ̀ pé ah, àwọn tí yẹn lápẹ̀já mọ̀ kẹ́kọ̀ọ́ mẹ́ o àwọn ayé ayé àwọn ti tẹ̀lé ní kò kalẹ̀ sí lóòótọ́ àmọ́wọ̀n mùsùlùmí náà má torí pé ọ̀fẹ́ràn àfa kan kọ́ bá bá jẹ́ wọná ìwọ náà fẹ́ wọná tó bá jẹ́ torí ibú ìwọ náà fẹ́ torí ibú ìdí ó bá ti lọ ìwọ náà lọ ìwọ má tẹ̀lé àfa kankan bẹ́ẹ̀ o má bu àfa kankan bẹ́ẹ̀ o ìkọ́ jẹ́ sọ fún ọkú dà nígbà wù yìí kò bá jẹ́ àfa sún náà má bù bẹ́ẹ̀ kò bá yẹ kí mo gbé àfa sún náà má bù bẹ́ẹ̀ tó ló lè máa jẹ́ sún náà lẹ́yìn ó àmọ́ àtúntò lè wà upright lẹ́yìn tó bá dọ̀la kó níbi kúbi. àwọn sálábù tí wọ́n ti lọ́nà wọn sọ̀rọ̀ kan wọ́n ní mànká nàní kò mú sálẹ́n pàdé sálẹ́n máa ń pàdé dáadáa. wọ́n jẹ́ ìgbàgbọ́ ni mo ní bá fẹ́ wú ẹnìkan pé lánàá lágbájá mo fẹ́ máa tẹ̀ ní kẹ́kọ̀ọ́ ti tẹ̀ lánàá rí àwọn tó ti kú mú àwọn ẹni eré fẹ́ kó rí eré wọn kú sí àwọn ẹni ẹmúra láwùjọ فإن الحي لا تقبل عليه الفتنة olùsọ̀rọ̀ ẹni tí láti bẹ láyé mọ́fọ̀kànbalẹ̀ títí síná òní òní wá látọ̀tẹ̀ lópin ìgbà tí láti bẹ ní títí bẹ láyé. ìdí nu mo ṣe ní àáfàá tún náà náà tó bá mọ̀ kò sírù ìfẹ́ tó ọ̀bá ní ti tó mọ́ mo lé ní pé gbogbo tó bá ti sọ òun náà ní kí ló ó lọ. májì mo ní mu pé ibi tó bá ti dúró sí náà ni wọ́n náà gbọ́dọ̀ máa dúró sí ní gbogbo ìgbà. Subhanallah èyí burúkú náà ò ní dábàá wọn o. má torí pé ọfẹ́ rẹ̀ ṣe àwọn afáwa ni wọ́n yálà ìdè. má torí pé ọfẹ́ rẹ̀ ẹ̀wọ̀n afáwa ni wọ́n ẹ̀wọ̀n ní ṣe kíní kan ẹ̀wọ̀n àmọ̀ pé wọ́n lè parọ́ fún wa. kò lè parọ́ fún wa tó ṣe tó jẹ́ nìyí. iṣẹ́ mi ìlẹ̀ ṣẹlẹ̀ tó náà wọn la tó padà mú parọ́. èèyàn lè yẹ́ máa ń jẹ́ ẹ sì máa retí gbogbo tó bá kù díẹ̀ káàtó lọ́rọ̀ gbogbo ẹni tí bá ti ń jẹ́ kí ni. lọ́dà kò mọ ikú ọ̀rọ̀ wa lọ́dà kò mọ ikú wa lọ́nà làdúrà kan ti gbọdọ̀ mọ ikú fún wa àdàgbé wọn tó bá ń jà fún àtúntò náà tó ń fi àwọn yẹn yọrọ gbàdá láti dé òru gbàdá bàdà ìgbà àjẹjánná. Thank you. dákọ̀ ló máa pọ̀ lọ́rọ̀ rẹ̀ yóò máa pọ̀ lọ́rọ̀ rẹ̀ wọ́n padà láàpọ̀ zéèdì kò ló padà ọ̀rọ̀ dákọ̀ bá yí ọkàn wa padà bá àdá ìjà àjẹ ìjà lẹ́yìn tó fi ti wá mọ́nà ìwé ọmọ ìyá ẹni ó sì wá o ẹni ó sì

àwọn tó ń tẹ̀léra wọn yìí torí kí wọ́n nípa ara wọn tó mọ̀ lọ́wọ́ ìpìlẹ̀ àti yẹ́pùrù bá lóko ìbá. ọlọ́run láwọn apá kan ó padà wá náà ṣe kìkì ní kápá kan ó padà wọn kí ni ó padà wọn takora wọn ọlọ́run yóò nìkan kọ́ ọ́ ní tó wá burú bẹ̀rẹ̀ tó bá tó wá dùn lọ́nà wàyẹ̀ là àrùn bá àdókòó sọ̀rọ̀ káwọn ọ̀sẹ̀ kan àwọn sọ̀rọ̀ ní pé wà láàánú ń kọ́nà ọ̀sẹ̀ ìdílé àbí níbi eléyìí wà yóò láàánú bá dókun bá àdọ̀ apá kan ó padà mọ sí lápá kan wọn. gbogbo àwọn àfa àtọ́ ń tẹ̀lé lọ́sí ọ̀rọ̀ náà ẹ padà yíra yín tètè lọ́dún yẹn sí ìyá wọn. àmọ́ o ẹ ṣe pèlè yín o ẹ ṣe pèlè yín o ọlọ́ọ̀ni ọlá tán nínú o. aláàánú ibùdé sí yín ìnú náà ni. wàmà jábá dé sínú náà wọn dọ́kọ̀ sẹ́ni tí ó wà rẹ̀ yìí lọ́wọ́ lórí ìjọba kò lẹ̀ ọlọ́dà kò má ti wà lọ́mọ náà ọlọ́dà kò má jà sí ìyàbá tó ọlọ́dà kò má jà sí àbá tẹ̀lé gbogbo ẹni tá a bá mú ní ẹni tá a fẹ́ fọkàn balẹ̀ sí lọ́dọ̀ gẹ́gẹ́ bí pé yóò máa jẹ́ olùkọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọlọ́dà kò mẹ́ta kọ̀ọ̀kan bá wa mú òun náà dúró torí ẹni ló gbé sí ìwọ́tọ̀ bá ní àbá ìyọ́ ọmọ tí ń lọ gẹ́lẹ̀ agbọ́wọ́ àti lọ́jọ́ lọ́dọ̀ àbáyé àbí gbogbo ọ̀nà tó bá gbà fi òpó ní trọ́ọ̀tì tá a fáwọn pé á ò mọ̀ kọ́ ẹ̀sẹ̀ lọ́dọ̀ àbáyé máa kàdó àpapọ̀ ọlọ́run láti mọ́ ìlú sínà torí jọ tó bá sínà ó máa ń fẹ́ sẹ́ni tó ní ìfẹ́ ìyẹn lọ́mọ tí ó ẹni tó ní ìfẹ́ ìyẹn lágbọ́wọ́ àti ẹni tó nífẹ̀ẹ́ èèyàn ní followers ó máa ń pẹ́ kó tó discover pé àbá àwọn ti fi hàn. in fact yìí tó pọ̀ jù ni pé irú wọn fẹ́ yìí sábà discover irú wọn wọ́n yìí sábà tẹ́lẹ̀ ọmọ kéwèé sábà mọ̀ pápá àwọn tó sọ̀rọ̀ rẹ̀ ọmọ kéwèé àná ọmọ kéwèé sábà mọ̀ tọ́lá àwọn tí máa mọ̀ ó làwọn tí wọ́n bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ àbá àwọn yóò ní wọ́n máa ń pàṣẹ ìṣe ẹ̀ àmọ́dé òtún tó wá ń bọ̀ wá ní pé iná bá tún wá ń pàṣẹ ìṣe àfáhùn ọtún àmọ́ táwọn ọmọ tí ó tún wá máa ń ṣe ọgọ̀rọ̀ ọmọ tí ó tún wá máa ń ṣe ìṣẹ́lẹ̀ àfáhùn bẹ́ẹ̀ parọ́ máa fà wá ní àfáhùn òní bẹ́ẹ̀ wọ́n kàn sọ bẹ́ẹ̀ ni àfáhùn àti ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti ìṣẹ́lẹ̀ àfáhùn rẹ̀ mọ́ mọ́ ṣe kíra péjọ mọ́ táfà rẹ̀ bá ti nǹkan kan tó sọ nǹkan kan táwọn èèyàn bá sọ pé sábà rẹ sọ̀rọ̀ mọ́jọ́jọ́ pé fọ́ọ̀sì fọ́ọ̀sì tó kọ́kọ́ bẹ́ẹ̀ dìbẹ́ gbà fáyẹ̀ ìyá lọ sí máa tọ́jú bọ̀dọ̀ ọkọ̀ kọ̀ ni pé kílẹ̀ láfa àwa sọ ọ̀sọ̀ báyìí ok níjẹ́ ni wọ́n sọ ẹ̀rí wo ló sọ pé láfa àwa sọ kóò ẹ̀rí ni obìnrin tọ́ba wá fún ọ lẹ́yìn sẹ́rí yẹn jẹ̀ ní o sẹ́rí yìí bá ti jẹ̀ ní o padà lọ́dọ̀ àfa rẹ̀ akérèmọ́kọ́mọ́ ọ̀rọ̀ báyìí báyìí fẹ́ sọ táwọn afá àlágbájá ń takò ní á ah, mo ti gbọ́ àlàyé wọn o mo ti dókè ní mo gbọ́ àlàyé wọn o àwọn náà mú àyà báyìí wá wọ́n mú àdéhùn báyìí wá wọ́n mú àlàyé báyìí wá wọ́n mú ọ̀rọ̀ àwọn onímọ̀ báyìí wá ó sì yàtọ̀ sí ìfẹ́ ìfọ̀kùn wa tí wọ́n á gbọ́ ń dẹ́kun ní ìrèpé láàrin náà má tún ṣe ṣe pé torí pé ọmọ mọ̀ bìtẹ́lì àfáà rẹ̀ mọ́tẹ̀lẹ́ tẹ̀lé afọ́jú kọ́tọ́ wa mọ̀ sáàgùn hàn sábà rẹ̀ lé nínú sáàgùn láì jẹ́ ìta lọ́sùn àti ọgbọ̀n lò. má tún torí pé ọbẹ̀ kan lè lú ọ pé àwọn òkè láfa tẹ̀lé afọ́jú ọmọ asún wà gbọ̀ sábà rẹ̀ kó ẹ̀yìn kalẹ̀ tún tíráì láti tún lé sí ìgbé èsì wo tún ní àbá rẹ̀ tó tó tún gbé sí àbá rẹ̀ gbọ́ ìsì àgbọ̀ ẹgbọ́n gbọ́ àtìlẹ́nu rẹ̀ kọ́ ọ náà tún lè sùn bá fèsì tó bá tún tó gbọ́ táwọn tẹ́ntàkù náà títí bọ́ fi mọ̀ pé á ó dàbí pápá àwa ni òjẹ́ ti ní dáadáa o òdodo ọ̀rọ̀ ọ̀dà àwọn ẹni ló wà á ó dàbí pápá àwọn ènìyàn òjẹ́ ti ní dáadáa o àfa àwa mẹ́tẹ́ náà sọ òdodo ọ̀rọ̀ àmọ́ tuntun parí ayélujára nìyí òní pé nítòkù táwọn ènìyàn máa ń ṣe òní àtàkù sílá pé àtàkù ẹ̀yàmẹ̀yà ni dábà wa ti sọ náà àfa wa sọ pé dáwọn àfa wa sọ nìyẹn àdínkù mi dáwọn àfa wa wà ẹ̀yàwọn àfa wa ti sọ mọ́ ìdẹ́lẹ́ rẹ̀ mọ́ ìdẹ́lẹ́ gbogbo bá ti ní ìdí àfa rẹ̀ tó àmọ́ bí alẹ́ tó lè ní àwọn èèyàn tó lọ lọ́hùn fẹ́ràn ara wọn mọ́ àmì sọ́ọ̀lì ìsọ́bàtì àwọn èèyàn tó lọ lọ́hùn tẹ̀léra wọn mọ́ kódà àwọn torí ọlọ́run gbọ́ wà sí èèyàn mọ́ nítòkù táwọn èèyàn ń torí ẹ̀sìn ìlera wọn nísìnyí bóyá wọ́n ní nǹkan kan tó fẹ́ràn lára rẹ̀ wọ́n ní nǹkan kan tó fẹ́ gbádùn lára rẹ̀ kẹ́ẹ̀sì bí gbogbo àwọn ta ni wọ́n padà forí pépè iwájú ọlọ́run nítòkù burúkú ní ìbámu òun náà ní sí ìfẹ́fẹ́ ní síra wọn tó padà fi gbéra wọn ṣépè gbẹ̀yìn sí ìṣẹ̀ṣẹ̀ torí ọlọ́run kìí ṣe fẹ́ torítọ́lọ́ kẹ́ńtà jẹ́ pé ìfẹ́ torítọ́lọ́ ni níbi ìfẹ́ torítọ́lọ́ ẹ̀ ní gbéra yín ṣépè bẹ̀rẹ̀ wọ́n ké ẹ̀ ti ra yín lọ́dún tàbí kó mọ̀ bá ti rọ àmọ́ sọ́dún gbọ́dọ̀ wáyé torítọ́lọ́ ètè rẹ̀ lọ́dún gbéra yín ṣe kódà nígbà míì láta yín lẹ́ti gbéra yín ṣépè jẹ́ fọ́ kan yorùbá máa ń sọ kíní kan ìmọ̀ bí ògbé ni ọ̀rọ̀ ni asáàmọ̀ ń gbọ́ lẹ́nu wọn kí lọ́ ní máa ń gbẹ̀yìn àlè ìjà ní ń gbẹ̀yìn àlè ìgbàlú wọn èpè ní wọn gbẹ́yìn àlè bàbá tó ń yọra wọn lálẹ́ wọn tó mọ láwọn gbádùn ara wọn kọlọkọ ìyàwó yàwó tàbí wọn padà yá ìwò lórí burúkú ìwò lòsì oníranù á àmì ń sàlẹ̀ kejì ó ní oníranù ẹjọ́ lẹ́sẹ̀ ranù náà ni ìwò lórí burúkú olójú kò fòrò ẹ ìwọ ńkọ́ ó sì jẹ́ kó mẹ́. àwọn tí ò mọ̀ ṣẹlẹ̀ ní wáyé yìí tuntun bá fẹ́ bá ọbẹ̀ jẹ́ ọmọ tó fún yàn ọbẹ̀ jẹ́ agbọ́wà sí fún yàn gbogbo tó bá fẹ́ jẹ́ dàpọ̀ lọ rèé jẹ́ ẹni tó ọmọ ẹsẹ̀ láàrin èèyàn nítorí ká ní tòdò ọlọ́wọ́ ọbẹ̀ èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ nítorí kí ni tòdò báyàn jẹ́ máa bẹ́ni náà jẹ́ nítorí ká ní tòdò ọlọ́wọ́ ọjà àjáde máa ń ní àbùsẹ́ àwọn káàdì táwọn olùkọ́ máa jẹ́ tòdò كل هو شيخ الإسلام في تيمية الحضراني عليه رحمة الله بن ورد أطاعه كما المجلد الأول أو ما هو بطل بين وروه ولله وفي ثانية آه ما كان ثانيا صوت مثال نطول مكفرين نطول nìkan ìfẹ́ tó wà bá ní síyàn tó jẹ́ pé mo fẹ́rẹ̀ torí ẹni tó bá fẹ́ràn ètò ìtọ́lọ́ ó máa ìjì fún ẹjọ́ tó bá ti fẹ́ máa lọ bò mí kọ́ lè tètè yẹ kúrò ní ẹ̀yẹ ṣé ọ̀rẹ́ kó bẹ́ẹ̀ ni wọ́n lọ da ilé orúkọ rẹ̀ ẹ wo gbogbo àwọn táwọn láwọn ọmọ ẹni wáyé nìyí àwọn táwọn láwọn fẹ́ràn àwọn àbá ẹlòmíì bí a ti gbóró gbùgbà lọ́wọ́ àbá ẹlòmíì bí a ti fẹ́ràn àbá yẹn tó bí a ti mọ̀ kàn mọ́ gbádùn àbá yẹn lọ́wọ́ ló ti fẹ́ràn òkú máa kò lọ pé á àbá yẹn mo ń sálàyé ọ̀rọ̀ ọlọ́wọ́ àtàlẹ́ wọn ọlọ́dà fún mọ́tà rẹ̀ wà tó ọlọ́ọ̀tí wà lẹ́yìn ọlọ́wọ́ mọ́tà lọ sí ìgbìmọ̀ àlójú صلى اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك هذا ليس الامام عن الاسلام يعني ايش هو؟ الله اكبر هل يصح؟ 1 two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven láàárọ̀ náà ẹ̀kọ́ sí wàhálà ògbó ìdáwà ní ìgbà àkókò yìí eleven questions lámílẹ̀ àbí àwọn online àwọn náà lọ sí question wọn ti admin ìwòrán iṣẹ́ tí ló ń ké sí ìtọ́nà balabala ní ilé àwọn àdáwọn ẹ̀ka ọ̀sán gbogbo àwọn tàbá wà online tàn jẹ́ àwọn online wọ́n ti bí ń lómi nípa online student àti ta separate àti student làwọn tọ̀ ẹ̀yìn online student àti online follower tó gbogbo yìí náà kọ́ ní student nǹkan tí kò náà tó bí ń lómi online kí lápá wọn nù online lẹ́sìn yìí gbogbo oníbàm náà ṣéèjì ìmáàmù sí online ọ̀la àmọ̀ ìlú mi òní ọ̀sìn bíi page the other page yẹn ọwọ́ máa náà yàrá máa ti tẹ̀ so wọ́n ti ṣe wọ́jọ́ tí wọ́n ìdúmọ̀ ṣe ń sọ gbọ́dọ̀gbà náà lọ́wọ́ ìrẹ́jú lórí ẹ̀jú padà bàbá wa ìrẹ́jú kéèsì ní ìdáhùn ní ìmáàmù òṣèré ọ̀nkẹ́ni online so gbogbo sábà máa ṣe ìrẹ́ láti máa ṣe ìrìnṣà ọlọ́ so ẹ̀jẹ̀ ká máa wá ní ìbáṣẹ̀ àwọn ìrẹ́jú lẹ́ ẹ̀sí ẹ̀jú ìrẹ́ pẹ̀lú àwọn ìrẹ́jú ẹgbẹ́ ẹgbẹ́ àwọn kúròtù káàkiri ẹ máa gbélé ìdí tí ó fi kárí ọlọ́mọdé àwọn alágbọ̀n yọ lọ rẹ̀. pẹ̀lú nọ́mbà wọn náà ọgbà. Kọ́lé ní ìdájọ́ ẹni tó fi àlùkòrán tó lè fi ẹni tó tó padà wá tún inú ẹgbẹ́ ọlọ́mọdé àwọn alágbọ̀n yọ àkọ́kọ́ ọmọ ìṣe ìtàwọn èèyàn ti láyé lónìí ọmọ ká máa fi àlùkò áyàn ti ẹni tó àwọn tó pọ̀ nínú àwọn àlùfáà ni wọ́n tako àlùkò áyàn ọ̀rọ̀ lọ́wọ́ tẹ̀síwé ní ètò nǹkan yìí sábà ti àlẹ́ńtà sí oní ẹni tó ẹ̀rọ tó gbá kan máa náà wípé a máa ń rírì rírì concentrate pẹ̀lú tóòlù tó gbé dání bẹ́ẹ̀ ló bá ti wá sọ àlùkùránì náà síbẹ̀ ọwọ́ aṣọ náà ti fẹ́kẹ̀ mọ́ sí ọ̀rọ̀ rẹ̀ dá lẹ sí èsì kan ní ẹ̀kọ́ tó fẹ́ kọ́ ní ààrẹ ìdí nìyẹn kò bá lọ nínú àwọn aburú bẹ́ẹ̀ kò tún wà ní gbígbá nínú tó bá ti ka àlùkùránì ṣe ní ní tó kò sí kàbí ṣùgbọ́n nígbà tó rẹ̀ bá ń bẹ pẹ̀lú rẹ̀ ní pẹ́lẹ́ ní yóò ṣe yóò tó ló máa ka àlùkò á nínú ẹ̀rẹ̀ wọn ní sábà bí wọn lọ́dà kó là wá. a ní àwọn àfa àdá alẹ́ àmàlà ilẹ̀ ìníyà a ní àwọn àfa kàlà ńlá àti ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àlẹ́ ìrọ̀lọ́wọ́ táwọn á sọ pé kò sí láì sí káfá lùkúrá lè tẹ̀lé ní tó wọn wá yàn wọn ní bàbá ní àyà kan tá a mọ̀ kan lè ta ṣe kọ̀ ẹ́ sí lára wa tí àyà ní wá àdírẹ́sì ìwà yìí àni àwọn amú àyà lè tẹ̀lé ní tó pé gbogbo ọjọ́ táyà rẹ̀ bá dó báyìí bóyá tó wà fún ọmọ sábà tó nà án tó wà lọ wà á wà látẹ́kọ̀rọ̀ bó zina iná wò ká yàtọ̀ ìṣàtà owó sá ẹ̀rọ ṣe àyà mi ó wà jẹ́rẹ̀ sọ̀rọ̀ zina á ní bó ti kúrẹ́ ó lè máa ṣe zina lọ́wọ́ ńjọ́ mi bí a ti ń fẹ́ wulẹ̀ sí ìyẹn náà ti ń fẹ́ wulẹ̀ jẹ́ kọ́ máa lọ́mọ́ra wọn kó lùkà tó wà látẹ́kọ̀rọ̀ bó zina ọmọ ìgbà síbẹ̀ lọ́wọ́ bá bá ń bẹ ní. àwọn ìwà ìbẹ̀rẹ̀ lọ́wọ́ bá lára rẹ̀ àbá kò ní sí ibò kan tó bá wà láàájẹ́ kọ́ra bó di náà fi ní ọdún. ìrìn orúkú ni ọlọ́dà kan lè àbáwọn fún. bákan náà pàṣẹ náà gbọ́dọ̀ lo alukur'an wọ́n lò ó náà. kódà àwọn stone fíńtìn tó tó bá tó ń jọ bí tó ń ti ní ìrìkà instrument wọ́n lò ó náà ẹgbẹ́ ìmùsùlùmí. tó lápára nígbà àwọn eléyìí

wọ́n wọ́n yàtú ti sọ̀tún kápá sí àlọ́ alhamdulillahi rabbil alamin fóònù kẹ́kọ̀ọ́ ní ìdìbò bá di pàtó wa ẹgbà mi ó ẹgbà mi ó sẹ́ni pé nǹkan bú ni amẹ́gbàtà mọ̀ tún nǹkan mi àbá ọkàn rí wíwà sẹ́yìn yóò kàn bẹ̀rẹ̀ ni kwamu wa yóò kàn yóò kàn jáde wá lọ́ọ́ fi fún yìí o ọlọ́mọdé á sí ẹ̀bá tó ọlọ́wà rẹ̀ nọ́mbà tura ajá àtàwọn ọmọ kan. ọ̀ ṣé mo kí ni bẹ́ẹ̀. an tó bá di gbọ́dọ̀ ìgbà ìyá wa títí gbogbo wa ta ní òwò ìwà wa tó sí àti àwọn ànábì ọlọ́dà ní kó tètè wọ ọ̀rọ̀ ìmọ̀ gbogbo everybody including àwọn ah, ọ̀rọ̀ pọ̀ lórí ìlànà ọ̀gá náà àmọ́ fún olè láti ìjọba ọmọ ọ̀gá náà. Thank you. bọ́lá jẹ́ pé ti àtàkárò lè ní àjọ ìlú jùmọ̀ tí ẹni tó bá fẹ́ tẹ̀lé fún ààrẹ pẹ̀lú àtàkárò lọ́dẹ̀ lọ́dẹ̀ ìdáhàbí ìmọ̀ ṣé ìlú jùmọ̀ rẹ̀ ló máa dá padà ní àdúgbò ìlú máa dá padà. Níbo ti báyìí náà? Ayọ̀ ẹni tó báyìí náà níjọ jùmọ̀ rákà lóru ìjùmọ̀ ìmáàmù tó wá wà lórí kàtàkùn ń ṣàtàyà lọ lòun wá sí gbó wá dé ó wá jọ ìwọ níbi kàtà tọ́mátàlámọ̀ tán ẹ̀fọ́ òní tó sàn padà ṣé rákà méjì ìdúmọ̀ àlè sàn padà ni àbí yóò fi lò yóò fi ṣe lò yóò dá rákà méjì padà báwọn torí pé láti rákà yẹn kò bá láti rákà yẹn kò ṣe kí ni pọ̀táló bá bá láti rákà yẹn pé yóò bá ìmọ̀ ìmúlò ní òkú náà ti dìde òun padà wá ti kàtàrù orí òkọ́ òsì bá wọn ẹnu mọ tó kàn kù fún un òní pé kó wá lọ ní kíláka lórí òru ti bá ráka oníbẹ̀ bímọ lókè àmẹ́gbẹ́ báyìí máa mú lórí àtáyá àmọ́ ti dìde lórí ikú orí ìgbó òun ló ti wá bá wọn kò bá ìrùn bímọ ó ti gbọ́dọ̀ jọ ìyẹn wọn àyàfi tí o bá ní ọmọ dára tí o tí o wò dímọ̀ ìwé náà títí nù ní àdúgbò tí o wà lọ ní kọ̀m̀pìlẹ́tì ìrọ̀ rẹ̀ ẹgbẹ́ ní ìrìnàjò máa ọmọ wa lọ́pàá wọn. kò ní oníwulẹ̀ wọ́n mọ́tàlá ti kó bẹ́ẹ̀ kan lọ dímọ̀ mọ́sálásí yìí nìkan sì ti ń jùmọ̀ aláwọ̀. nọ́mbà ẹ̀ka. ọ̀gbìn. ẹ̀kọ́ tó lù wọ́n fi là rẹ̀ aláwọ̀. kòkò ní fi ibi tó bá wọn tàṣà wù wọn o tó tó bá dé bí wọn ti gbáàrún lẹ́yìn tó fi lọ́sọ̀tàṣà wù lọ́wọ́ ìrìn oorun kọ́sùrù ti kú òfò wọn torí kó ti wà lẹ́yìn ẹni tí ń bẹ ní ilé tuntun wo bá san padà sí yóò san ìjọ òmù kíkọ́ tún lè pé kọ́sálámọ̀ tán kó ń wá sí ọlọ́wọ́. Hmm. Ah, nta mọ̀ nínú súnà ìbéèrè ìwáyé àmẹ́yìn sí ọ̀rọ̀ àwọn àlùfáà tí wọ́n ń sọ lórí ẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ti fi dé nínú lọ́wọ́ mi ní ti israel tó ọdún ní ti báyìí látìgbà náà mo ti fi kà pàdé ìbéèrè náà mo ti fi béèrè ṣe ọ̀tọ̀ tí ọ̀tún ṣe kó fà kẹ́lẹ́ yóò máa sí ohun ìṣùgbà ohun tí ìrọ́rọ̀ àwọn ilé máa lórí ẹ̀. àmọ́ ń tá a mọ̀ ká sì bá mú àkọọ́lẹ̀ nítorí tó bá ṣe kó fà lọ́wọ́ ó náà ló تلك عمله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم نعم جلدي ما نعم Ìjọ́ ọ̀rọ̀ náà, àwọn ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ẹni tó ń sọ̀rọ̀ lọ́wọ́ àtàlọ́ ní ìfowópamọ́ ní tẹ̀lé kò tó ń dàbí ìlú kọjá aláìgbọràn lọ́dọ̀ lẹ́nu àti ànábi àmọ́ abá sọ́nà rẹ̀ ṣe gbọ́rú dá o àmọ́ àgbà àbọ̀ títí kọ́rọ̀ wọlé ní ti ògbọ́ ẹni náà wọ́n fáwọn àti ìjẹ́ ní fáwọn. <laughs> àbá aláwọ̀ ni ọlọ́run ló gbọ́rọ̀ gbọ́ fún yíyá náà tẹ́lẹ̀ nọ́mbà sísàmì sáà ní ọmọ rẹ̀ fúyà lóhùn ní nọ́mbà èyí ká ní ọ̀rọ̀ yóò rà ọ̀rọ̀ ọ̀wà tó nínú smart ọ̀rọ̀ mọ́ tara yín ara tá a wí ní ní nǹkan ọ̀rọ̀ ìgbẹ́ oníjẹ́ tó ní oṣù nǹkan rẹ̀ ògbóni kálá gbọ́mọ́ ara àti náà ọ̀tọ̀. àwọn agbọ́ pọ́mọkùnrin sábàbí bí màá tọmọ obìnrin la máa ń fáró orí wọn àwọn agbọ́ lẹ́nìkan tó ní ọmọkùnrin nìkan àtìfẹ́ àtijọ́ wa ó làwọn onímọ̀ òun ni wọ́n ti ṣàlàyé lórí ọ̀rọ̀ yìí ìyá pa inú sì ti ń bẹ láti tọ́ náà wá ní nípa pápá ìwọ̀n orí ọmọ títọkùnrin nìkan ní àdúrà títí obìnrin náà ọlọ́mọdé àfọwọ́ alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀. èyí tó lókè ní pé àtọkùnrin àtobìnrin òun là á fa òun àná ti lo gbólóhùn kan nípa ìwọ̀n yìí àná ti ní àmì tó àìwò àgbà ẹ̀mú ìnira fún lórí ọmọ kí làdá ti tẹ̀lé ìrànwọ́ ẹ̀wọ̀n tó wà ní iwájú èrò tó ọmọ kékeré ọmọbìnrin náà inú ibi kan náà ti dán bọ̀ gbogbo arábí mà fẹ́ àyè ibi náà ti dán bọ̀ ìyá àti tó gbà kọjá amóríṣiríṣi nǹkan tó ń bẹ ń bẹ̀ tí irú kéèyàn lè kó láti lẹ̀ ọkùnrin tí sàn ń ṣe kí nígbà tí àwọn èèyàn ló ń kó nǹkan bẹ́ kátó wá lọ́mọ tó gbá ilẹ̀ jáde wàláwù àlá yìí tó wá lé ṣe náà rọ̀ ní ìmọ̀ nípe atọ́kùnrin àtòbìnrin ní ọ̀sán bá kọ́kọ́ mú wálé àmọ́ tá a bá rí bàbá tí ó wọlé pé alárẹ́ nìkan tó ní irun orí ọmọ ọ̀rẹ́ nìkan ló wà fa òun ò ní fa irun orí ọmọ obìnrin òun nítorí pé àwọn náà ti rí wọ́n torí bíìsì ọlọ́wọ́n bá ń fẹ́ gómìnà tẹnu tó dẹ̀ máa ń kó bíìsì báyìí ní irun tí yẹn kọ́kọ́ máa ń gbé wáyé ẹni pé irun máa ń ṣe ní ẹni lọ́gbọ́n kọ́ èyí tó máa ń tó máa ń ayé ẹ̀kọ́ so àmọ́ àwọn kan bẹ látúrálì bọ́lọ̀ tuntun ọmọ lárúbáwá tá àlejò náà máa parí wọn ó parí tí ó bá ó padà bó ló ti rí tó ti jọ̀dọ̀ rárá ṣùgbọ́n ọ̀sán ti ti wá lọ ẹ̀yìn òun ti sí ọmọ ọ̀hún àárẹ̀. ọ̀tọ̀ kí ọ̀sẹ̀ ti gold kí ni ìdí. àwọn àwọn oníṣẹ́ bàbá àwọn àti ọ̀sọ̀ yóò lọ sọ̀rọ̀ yóò.

mo fẹ́ lọ mọ́ta mo fẹ́ ṣe ní àbá àbọ́lọ́wọ́ ògbà fún oúnjẹ lẹ́yìn àtẹ̀wà àìlájú náà ni ìbùkún lẹ́yìn kan jẹ́ ló bá àti mẹ́wàá sí oúnjẹ àwọn ẹlò ní ìtòjẹ bẹ́rẹ̀ àtẹ̀wà pé wọ́ọ̀tì bẹ́rẹ̀ àtẹ̀wà rẹ̀ ju wọ́tọ̀ jẹ indomie àti àbí tọ́ jẹ fried rice àti chicken lọ àmọ́ wà ní pé wọ́ọ̀tì rẹ̀ náà ló mọ́ sọ̀rọ̀ rẹ̀ so a ń lọ a ń ṣe hajj torí àmì àárí ẹ̀rí kan tó ṣe tó ta kó o láti náà lọ́kọ̀ àbí láti yọ ọ̀rọ̀ náà. àmọ́ ewu tó tó mọ́ ewu ni àdẹ̀wò àwọn tá a máa ń ṣe yóò sọmọ yìí fún ìlẹ̀ ó ní ewu àbíyá ewu kí ni ó ní káyọ̀ ewu tó tó mọ́ ìdúná yẹn. àwọn tí ìdá ìṣe náà padà ń fura pé ìkáyọ̀ ń lẹ́lẹ́ èyí mẹ́ńtò sọ́ọ́ bẹ́ẹ̀ ni kò ṣe é àbá hajj mo fẹ́ sọ yìí mo fẹ́ lọ bọ̀tá mọ́ ẹ ń lọ bọ̀tá mọ́ ìyẹn tó máa ń lọ bọ̀tá mọ́ hajj èmi tẹ́jú bẹ́ẹ̀ lọ rí bẹ́ẹ̀ lọ́hùn àwọn ọ̀tá ní àjọ nígbà ńkọ́ yóò gba kàtíkèjì lọ. ó ní sọ ó lè rẹ́ dìyàn pé ẹ kú lọ ní ó ti padà ẹ kí nígbà ló ti padà ẹ lùmẹ̀rẹ́ gbé lọ àwọn àgbẹ̀ wálé padà ó ní ó kàn ara rẹ̀ <laughs> ní wọn lè ṣe tó bá wọ́n lè ṣe mú èyí wọ́n ta gbọ́n ta. Then èyí wá ní nǹkan míì tó wá yàtọ̀ sílé yìí. Àlùmí góòlù àlùmí sílvà. Àwọn tó bá ní ó lè já bẹ́ẹ̀ ó lè já ìsàn tí gbogbo ẹni wá sì lọ sí ilé kánò. Torí tó bá ilé iṣẹ́ tó ń jẹ báyìí lọ́dẹ̀ ní àwọn àgbẹ̀ láwọn àbíjà. Wọ́n máa ń tó fún wa, ọ̀dẹ̀ nígbà wọn àjẹ́ òmìnira so wọ́n wà bá wọn di ìdáyé yìí bí wọ́n bá di ìdáyé ẹ̀ka kó kàn òkè tí wọ́n bá di etí tí wọ́n bá rí wọ́n sì di gàgàn sí. sọwárí ní o iṣẹ́ yìí máa ń kó ìdíje inú ìwà á ti ṣe bí wọ́n ti mójẹ̀ ní góòlù ṣe pé wọ́n bá di etí ní góòlù jíjẹ́ ìpele ní mọ́ta ẹ̀yìn àwọn tí wọ́n bá ń dùn náà ṣe ní wọ́n ti dí ẹtú bẹ̀rẹ̀ lọ ilé wọ́ọ̀sì ẹsẹ̀ fún ẹ máa gẹ́lẹ́ yín náà lọ́wọ́ fi eyín fún ẹ̀yìn wá sọ́dọ̀ yín mọ́ta ẹ wá yọra yín ọrụ gbẹgbẹ́ fi ní ilé ọrụ wa. èyí lọ́dọ̀ ọrụ ara nígbà ara náà wà ní ní tí èyí bá yọ nìkan ní pé ọdún kàná irú àwọn tó bá ní ẹsíùsì báyìí kò sí láì lọ lórí owó kò sí láì lọ ṣe kí ni àmọ́ wá àdáìsí wọn náà ká máa lo góòdù àti sílvà kó bá lè má dàbí pé bí àjọba ti lọ hájú wọn ó padà máa mọ fẹ́yìn ìrìn ìjọ pé ó ti ní àjọ torí pé ìyẹn oríṣi mẹ́ta ni ìdí mo mọ̀ ìní ń bẹ góòdù ló ṣe rí ìní ń bẹ bí sílvà ló ṣe rí ìní ń bẹ ìní wa àdìjẹjẹ ló ṣé pé kẹ́mi ò ní bá fẹ́ yíjú wa báyìí.

aláwọ̀ rẹ̀ ti tẹ̀lẹ̀ sí aláwọ̀ rẹ̀ tó ti wà lọ́nà ti tẹ̀lẹ̀ sí. ètò ìbámu mẹ́rin kan bí almost gbogbo iwájú ẹ̀ láì tó sọ̀rọ̀ ó lákìlẹ́yìn sílẹ̀ lágbára rẹ̀. ìgbà yìí gbogbo tó sọ fún mi tó mọ̀ pé ìyẹn àbá ti ní iná sí ó lè lò ó káfẹ́. tó o gbà ní ìmọ̀ ń bẹ ọ̀dẹ́rẹ́ kejì mi ní gold wá ní àdáìsí wọn pé kó bá And then that was like, mọ̀ and it good for someone to pray juma prayer far away from mosque ká mọ̀ sí ojúmọ́ níbi tó jìnà sí mẹ̀tàlásí ìjọba mu àmọ́ sẹ́yìn náà gbàdúrà ká ní sáàfù mọ́tàlásí ló kún débẹ̀ sẹ́yìn mọ́tàlásí kún sáàfù wa tò to to apàdà wa bọ́ síbi tí ó dínà àpàdà wà bọ́ síbi tó dínà so irú yíyún jẹjẹ náà ṣùgbọ́n jàmọ́ jàmọ́ yẹn náà sì fòtò lérẹ́ àmọ́ mọ́sálásí èkó àwọn àlọ́dún òdìdí sí ìjẹta àwọn àlọ́dún tó ti ta mọ́sálásí ní ìṣẹ́mbẹ́ ìrìlẹ̀ àti ojúmọ́ àti ojú èdè ojúmọ́ àgbọ̀dọ̀ máa tilẹ̀ ọmọ wàhálà. ẹ̀hán ìyá akọ́ni tó kọ́ nínú sẹ́ńtọ̀ ọ̀dọ́mọ́sí ìlọ́mọ́sí wọn zaman gulman yau kuwa da yi da yi sabo ba a kawo sai in je yau kó náà ra wúlì àwọn àgbàdo ń bẹ́ẹ̀ bí ẹyin ṣíṣe láti bí kọ̀wé lórí kí àwọn ọmọ ọmọ lọ ẹ̀yìn kò ní kó fẹ́ bí àdàbọ̀ àbáhámà sọ̀rọ̀ àti àwọn gbogbo ìmọ̀ ẹ̀ pé àwọn obìnrin wọn sábà fi wọn àwọn ọlọfẹ àwọn fáìlẹ ṣe pé wọn bá ti àwọn ìjọ ẹgbẹ ìtì sọpadà máa yọ ní gbogbo ẹlẹ́yìn láti wọn lọ́wọ́ wọn bọ̀ bẹ́ẹ̀ nǹkan rẹ obìnrin gbọdọ̀ wọn sí gbogbo ìlú ọmọ wa tọ́tọ́ ọ̀tọ̀tọ̀. lẹ́yìn abọ́ ìdáhùn ẹ̀fẹ́ ńlá ń bẹ ẹ̀fẹ́ ńlá ń bẹ ẹ̀bọ́ kan ní akọ̀bà kàbáyé bọ̀dá láwọn ìpàdé àwọn àbá máa ń tẹ̀lé bàbá irú ìdùnnú bàbá irú àlùkò alábìyàn lè gba àwọn ọ̀sẹ̀ àwọn kàlọ́ alábìyàn àti bàbá akẹ́bàrò rẹ̀ kàbá ọmọdé àlùkò àti ìṣẹ̀lẹ̀ la àwọn ìmọ̀ tó tóbi àwọn ẹ̀sẹ̀ sí òtòbi nílùú wà láwọn kàbá ẹ̀ ṣiṣẹ́ náà àbókù wa kó àwọn àgbẹ̀ ní gbogbo kàbá ìwò ní ìdúró nínú àwọn àgbà nígbà wọ̀ ṣẹ̀dá lálá níwáyé alábìyàn ó ní ẹtọ́ra fún àwọn nǹkan méjì nǹkan tí wọ́n ń parí hàn ìlú ọgbà àwọn akáàtì àlàyé tó. àwọn afá mi ní sẹ́fúntì gbogbo ẹ̀ nílùú sẹ́fúntì lọ sábà ìlú. àwọn nínú afá ni kúrò àwọn ti sẹ́fúntì lọ wọ́n náà kàbá ìlú gbogbo fún seven hundred wọ́n ti kókó fún seven seven seven àbí ìlú náà ní ìlú náà mà tóbi àwọn afá ti wá kàyà محمد بن عبد الوهاب عليه رحمه الله وقتل من القبائل الحافظ بن كهل رحمه الله وقتل من الثاني هو القاضي هو قتل من وكان قراءة اللي هو قبائل الكتب ثم ذلك ان شاء الله عمل المدير هو بمحاضرة يقوى قبائل الكتب والله اعلم تفضل تفضل gbogbo àwọn tábà ń tẹ̀lé ọ̀gá ìlẹ́sìn ìṣúná ti ní kánò pàṣẹ ìṣúná page Imam Kutubi online on official page báyìí. The other page yẹn mú mo ti rí ẹ̀sán náà ọwọ́ màá lẹ́yìn adámọ̀ ó ṣe kí ni òdìbá wọ́n ti lè yí pé bọ́dà kan wọ́n ti wá ọ̀rọ̀ ìgbà báyìí wọ́n ti fi ṣe sí máa a máa dúpẹ́ pé ráwa fi bọ́dẹ sí máa ọ̀yẹ́ ń pọpọ lọ́dọ̀ náà tòbí péjì ní péjì ní yóò wà nígbà tí wọn àgbẹ̀ká gbogbo ọmọ ẹgbẹ́ ọmọ náà òfin ní kọ̀ọ̀dé náà ti rà ní ọ̀dọ́ ọmọ tó àmọ́ àwọn tá a ká gbogbo àwọn gbogbo àwọn gbogbo ẹ àwọn gbogbo pàṣẹ rẹ àwọn mi fi hàn ní gbọ́ mi ẹ wá fẹ́ kíkẹ́ ìdílé ọmọ ilé tuntun náà ti ní ti ti fẹ́ àdúgbò lọ́dọ̀ ọlọ́mọba gbogbo yẹn mọ́tò wálé lè tó wọlé tó bí gbogbo péjì dáadáa gbogbo ọlọ́mọdé ọjọ́ ti ní kankan o ẹ ẹ sàmì lọ ẹ alhamdulilayi ẹ ẹ má ti fẹ́ tó kọ́ ilé yìí and Allah will invite them and click the uh, like button and follow our video question. And we are following the link, we are following them, help follow it. So that you follow it, and we are here to meet here, come on, and we are. So we are to give us a like, and we are not going to give us a much in good. We are to give us a good. Allah Allah. طيب تفضل يا ونقول عليك أما في ونقول عليك كلنا في ẹgbẹ́ oníkùrá ní ìlú ìjọkùnrin lè rọrùn kírun ìyẹn lọ ní kábíyèsí ọ̀tọ̀ọ̀tọ̀ ni àtàwọn ọ̀rọ̀ ní ìjẹ àtọkùnrin àtọkùnrin oníwọlé kí ni tó jẹ́ pé kò sí láì sí ìwòrò òfin àmọ́ àṣà kan, àbọ̀dọ̀ta àṣà ló báyìí ọkùnrin lè rọrùn kí lọkùnrin wọn wò òkòtò àti kùnfẹ wọ kẹlẹ wà mẹ́ta láti pọ̀ sí i yíkọ́ mi ó rò ẹ̀kọ́ náà ló wọ ọ́ bọ́dá bá dé ìran bí láti lè róró ní ìdílé àwọn ọ̀dọ́ àwọn arígbà ọ̀lọ́ àwọn ọ̀bẹ̀ òun àwọn ọkùnrin wọn láwa ọmọ àwọn ará jọ́lá yamani sọ̀tọ́ àwọn ará yamani ní òun ó dàbí dáadáa ìmọ̀ sí jọ́lá dáadáa láwọn afáàlú ọ̀gbọ́n àti àwọn afáàlú ọ̀gbọ́n láti wọ́n ti but I'm very sure of Yemen so therefore we feel right so gbogbo àwọn ọmọ ẹ̀wọ̀n kò ní àìsílẹ̀ ọmọ wa. tó ń sọ nọ́mbà tó àríkọ́mọ́ sọ́lá ẹ̀lẹ́dà. Okay. Àwọn ìdájọ́ aya airtime lọ́dọ̀ àwọn network provider. Ah, ọlọ́mọta fún alákòóso ọ̀rọ̀ rẹ̀. ní ìtú orílẹ̀-èdè nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ kò sí láìsí rẹ̀ kò sí kí ni láìsí rẹ̀. àlóòkọ́ ara wọn tó sọ pé ìbàdí ẹ̀dá tó rí dáadáa. àwọn tó ń pè ní ìbánú àwọn àgbà má ti rí àìmọ̀kan tí wọ́n fi ń sọ̀rọ̀ láti fi rẹ̀ ẹlòmí àjùmọ̀ká ló mọ fi sọ̀rọ̀ sí ẹ̀ àjùmọ̀ká tó fi sọ̀rọ̀ ni pé ó nítorí network provider òun ní ya ẹ̀ka nínú hundred naira a tí àwa ó sì fọ ní ẹ̀ka nínú ninety naira mọ̀ tí wàá bá sanwó padà bá àbájá wo èmi ni wọ́n dà. Fọláìmọ̀kan mi ò ti dẹ́gbọ́ kékeré nìyà òun gbà pé ẹ̀yà náírà náírà ẹni san ọ̀dọ̀ náírà ojú òpó làwọn olóyún ọ̀dọ̀ ìyẹn ò bá mọ̀ lọ ìyẹn ò dédé ni fúra àbá àtọ́sẹ̀ yìí bá ojú òpó náà ẹni tí ẹ̀kọ́ ò bá yí ni ó fi ojú òdédé ni because airtime ni ó yàtọ̀ owó owó ni jẹba yín jọ ń yára yín tẹ̀ ń gbèlè kálówó náà yá ọ ní lọ̀rọ̀ tí wọn ò bá tó lájọ mọ̀ but airtime ni wọ́n fún ẹ but airtime yẹn èyí tó wá wọ́ọ̀sì náírà naira àwa ni torí pé o ò sí ìlówó sí àwọn máa ta fún ẹ ní hundred naira but ká ní ìṣẹ́ ló lówó ẹ̀ ń sinmi lọ́dún tó ti ń tà á. kó ra nǹkan àdèmàkọ́ni tó wọ́ sí ọdún rẹ̀ rẹ̀ tó olùkọ́rọ̀ mi ní tó owó kọ́nà yá ẹ ṣùgbọ́n ti ṣe kó bá ní náìtì náírà lórí fóònù rẹ sọ́mọ̀ owó kọ́ o ṣé ọ̀rẹ́ lọ bí ra búrẹ́dì lọ́dọ̀ yóò ah dáhùn lọ́dọ̀ wọn. tàbí ẹ̀ka ìtọ́ fi gbé nọ́mbà tó jáde ká mọ́ra nígbà ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ làbí ẹ̀tẹ̀ làbí blue kájọ lórí búrẹ́dì kéèyàn máa ń fẹ́ ra búrẹ́dì eré ló wọ́n dọ́dọ̀ ra ọwọ́ ara bẹ́ẹ̀ lọ́wọ́ ọkọ̀ náà tí wọ́n lọ́wọ́ sẹ́ǹdì ọwọ́ fún wọn ní ẹ̀ka ìmú ní ọ̀dọ̀ làwọn ọ̀rọ̀ àti ilé ìwà gbogbo táwọn kó yà ní owó kọ́lẹ̀ ní ní ìgbà. àwọn ọ̀dọ́ ọ̀tẹ̀ ní ìbá iná rí ìgbà rí òní pé ọgbà pọ̀ ìyàwó ni ọ èyí ò kó lè tọ́ tí ìrìn bá wá yáwó àmì ọjà kan ọjà nǹkan sọ́rí ọjà nǹkan ọjà ẹ̀ka ẹ̀ka nǹkan wá yá yẹn òfin ìkan bẹ lórí gbogbo ń tà bá yá ó ní pé kúlù kọ́ọ̀bì jarra naf'an fahuwa riba ó yẹ kó tẹ̀lé kúlù kọ́ọ̀bì jarra naf'an. فهو ربا كل قرض جر نفعا فهو ربا كل قرض جر نفعا فهو ربا كما قلنا كل قرض جر نفعا فهو ربا principle ni a ní gbogbo dọ́tọ̀ ọba ti yá nǹkan lọ́wọ́ yẹn dárò lọ́kọ̀ tó wá sí attract tó wá sí ìtẹ̀lẹ́ attract benefit kan fàwọn ẹgbà benefit to attract yẹn ó ti di kíni wọ́n ní ẹni tó àwọn network provider kan yá wa ní airtime ṣẹ̀fẹ̀ bóró lọ́pẹ̀ àbí ẹ̀kọ́ lọ́pẹ̀ bóró pé làwà ní ẹ̀ka rẹ̀ tó tó fi lè mú wọn ti sọ pé bóró ní ìyẹn tó bá fẹ́ gba nǹkan wọn padà wọ́n yá wa ni kí ló yẹ kó fi gbà padà déédéé nǹkan yá wa tó lọ́ ti máa ṣe rìṣáàjì airtime tó wọ̀ tó hundred naira ìdí mo bóró lọ́wọ́ wọn ló yẹ kán gbà kán yọ airtime tó wọ̀ tó yẹ kó fẹ́lẹ́ ṣe lò ninety naira tọ̀lẹ̀gà nítorí pé wọ́n bóró mi ó yà bí èyí ìkànnù àwọn àlùfáà tí wọn ò àgbà tí wọn gba ọ̀rọ̀ yìí àwọn ní kìí ṣe ìgbà wọ́n ní píríncípù yóò ṣe àpláì lórí ọ̀rọ̀ wọ́n nítorí pé a gbọ́dọ̀ wà rí ayé sí wọ́n nítorí alẹ́ ìgbọ̀rọ̀ tòbìlì màá ní láàbìlì màbáà ní ẹ̀pẹ̀tẹ́wò. العبرة بالمعاني لا بالمعاني المباني العبرة بالمعاني لا بالمباني العبرة بالمعاني لا بالمباني العبرة بالمعاني لا بالألفاظ ẹ bá ń sọlẹ̀ mẹ́ta. wọ́n ní táà wò ní kí ni ìtumọ̀ tí nǹkan kó sínú láàbẹ̀ àlùfáàbì kì í ṣe gbólóhùn tẹ̀lé ẹni ló gbólóhùn kan kó dáa kápá àdúgbò ló gbólóhùn nìfún ijó òdìdí ni ẹni gbólóhùn kan kó mọ̀ dáa pọ̀ sí iṣẹ́ ẹni ní pẹ̀lú ẹ̀ ijó òdìdí ni tó à ń mọ̀ tàbí pọ̀ lẹ́yìn. wọ́n ní ibi eléyìí àwọn nẹ́tíwọ́ọ̀kì provider kan lo gbóró ní èdè gbóró kéde kí ni o pé gbólóhùn náà sílò pé tó yẹ kán lò ní pé wá ra ẹ̀ka ìwo kọ́ máa sanwó instrumentally àbí kọ́ padà máa sanwó létà èyí wà ní nínú sẹ̀ríà bẹ́yìn olè ajá ìlà ń ìyẹn ni pé ọjà tí mo rà nísìnyí tí mo wá sanwó ẹ̀ tí mo wá sọ pé màá máa sanwó létà nínú ìsìlámù a lè rajà ká sanwó létà gbèrèsì ha mọ́ bí tí ìṣìláàbù wa wà ní pé tí bá fẹ́ sanwó létà ṣé mo lè tó rí pé mo fẹ́ sanwó létà kí n wá sí tó mọ̀ pé káni mo lè ṣe gbowó yẹn àbúkí èyí ṣe business torí pé mi nílé ìbẹ̀rẹ̀ ṣe business yẹn wà á san nǹkan kan lé owó yẹn so èrè tó yẹ kí n ti gbowó yẹn rí tí mi ì ìwọ náà gbọ́dọ̀ fara kó ń bẹ́ẹ̀ ìdẹ àwọn àbá wa ní ìyapa yìí àwọn kan gba ọgbẹ́ ìwọlé àwọn ọkọ̀ òdì kékeré ni wọ́n gbà wọlé èyí tó wá lékè wọ́n lọ́wọ́ aláwọ̀ ni pé kò sí láìsí níbi irú ìlànà tajà bẹ́ẹ̀ náà ẹ tó bá yẹ gbàgbé kò sí lànà irú ìlànà tajà bẹ́ẹ̀ òun máa láwọn nẹ́tíwọ́pù tó gba ìlànà bẹ́ẹ̀ rẹ́ ti rí pé ẹ ta nǹkan tà fún ẹ yẹn sọ̀rọ̀ kọ́fẹ́ gbowó lé kàrí níjẹ́ lómi ti burú de oṣù mẹ́fà wọn lè mọ́ rówó nǹkan ayé ẹ̀kọ́ ni ṣé kó òjò ọlọ́wọ́ kò níbẹ̀ nìkan sórí láì nìyẹn mọ́ so owó tó yẹ kán yèké yìí ọ̀jọ́ kan ti dínú torí ẹ̀ náà ti wá káàdì ẹ̀ Allahu a'lam ìdínú ló jẹ́ pé àwọn onímọ̀ tí wọ́n sọ pé kò sí láì fún bí irú lànà ra ẹ̀ kalẹ̀ báyìí kò ni

àwọn onímọ̀ ẹni wọn kò lè lóko ìdúgbòpọ̀ àwọn ẹ̀mí tó wá lórí ẹ̀ àwọn kan gbà pé dandan ni o kó lè rí tí ò bá pa yóò yóò pẹ̀lẹ̀ sí dandan ni àwọn kan sì ní dandan kọ́ wọ́n ní pé kí ni kọ́ dandan kọ́ ọlọ́pàá fún alákòóyọ̀ rẹ̀ wọ́n ní bọ̀ kí n kì í ṣe dandan òpin fún nàdúró. àwọn abúlé wa nínú àwọn àdìsọ́ ní wáyé bí àkọ́kọ́ wọn lọ́wọ́ ká mẹ́wàá Muhammad sọ títí kúlù mọ̀lú lè rọ̀yìn kúlù mọ̀lú lè rọ̀yìn lẹ́kùn lè àkẹ́kọ̀tì òun kúlù mọ̀lú lè mùrùtáhánú lè àkẹ́kọ̀tì tí ó gbọ́ ọmọ tá bá bí bí ìgbà tá ti dógò kalẹ̀ pẹ̀lú ẹran tá fẹ́ parí tí wọ́n máa ń lò sí ìdí tiwa tó tiwa ó dìgbà bá tó dá ìtọ́ wọ́n ka ká tó wá wò ọdún wa bá di wa sọ́là ló gba Muhammad sallallahu alaihi ó pẹ̀rẹ̀ àwọn ọmọ rẹ̀ ó tún wá Hasan àti ẹni tó wá lágbára jù ara ló pa ibi tí báyìí lẹ́yìn ló pa àtúkọ̀ ara rẹ̀ kó sí kí ni kò lálàáfíà eléyìí jẹ́ kí ìyá tún lọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn lọ láìpẹ́ yìí àbá kan ní ìrẹ̀lẹ̀ ìmọ̀lúbí ọ̀rọ̀ ni inú tó ti lè ní ẹ̀sìn ìmọ̀lúbí ni pé àlẹ́yìn jẹ́ ti mú lúbí ara rẹ̀ bàbá ń kọ́ òṣèjòkòjòkò kí a fẹ́ fẹ́ pọ̀ ọ́ àlẹ́yìn ti mú lúbí ara rẹ̀ nílẹ̀ ìgbà tó mẹ́rin bá lẹ́nu tí mo níbi ara rẹ̀ wá ó wá mú ọ̀rọ̀ ní wá pé ànábì ló pa kíkọ́ ara rẹ̀ ẹ dákun nàmọ́ báwọn afá ìṣe máa ń ṣe pẹ̀lú ìdúró ẹ dákun ẹ dákun gbèsè táwọn èèyàn ṣe máa lé birthday celebration àti naming ceremony jọmọ tó jọra wọn ní àbí nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni birthday ceremony àti naming ceremony ṣé nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni àbí nǹkan tó yàtọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ra wọn káàtì ẹ̀ láfẹ́ láti ìsìnkọ òlù lálàáfíà ọ́ sì mọ́ wá sí yíò ṣe justification ẹni tí ó celebrate birthday ọwọ́ àlàyé náà sọ́jọ́ òfin ara rẹ̀ ń pariwo pàmò rẹ̀ ẹ̀sìn pàlọ́ fún àwọn èèyàn hadith ń fún àrí àdálùkù wá kò lálàáfíà adúgbòbọ́lọ̀ pa ti ń sọ ilé ìtajú èyí kálà tí mo ló dájú èyí ni wọ́n ní ẹni àbí ìbáwọn ìwà tí wá náà ni mo jẹ́ bàyí náà a ti ń wí eléyìí dájú èyí tó bá bèèrè ọ̀rọ̀ àkókò kó wọ́n táwọn bá bèèrè pé táwọn lè pẹ́ ẹran àkókò ló ti dàgbà kó làbẹ́ bàbá àbá kan máa ń lo bíjọ pé èèyàn lè pa àfikọ̀ fún ààrẹ ẹ lákòó bò ní ìdúrà jọ mòlúdì àtẹ́bí. sọlọ́mà àlọ́. pọ̀sílẹ̀ ní kálukú wò ṣe síkì síbi pé ànábì lóun máa ń gbà wẹ́ńdọ́ mọ́ndé oúnjẹ tó gbóhùn dìde oúnjẹ tí wọ́n bí òun àbí oúnjẹ tí wọ́n ráhùn níṣẹ́. Ekele náà bọ̀ ọgbó kìí jẹ́ kẹ̀rẹ́ ti pé torí pé wọ́n bí ànábì gbogbo ẹjẹ́ àmọ̀dọ̀ ẹ̀ níjọ mọ́ndé mọ́ géè àmọ́ à ń gbá òwe ọ̀hún kájú tó mọ̀ pé kílá ejú la rẹ̀ fi ẹ̀ ẹ̀ ti yé panú torí pẹ́lẹ́ nígbà lẹ́yìn torí sílà lẹ́yìn amẹ́rẹ́mọ̀ tó mọ̀ lórí ọlọ́mọdé àdáwà kò rẹ̀ ọlọ́mọdé wa lẹ́yìn. jama hadith yìí lára bíà àmọ́ kí ló gbé wa lọ bí yìí ò ní pé àkíkọ́ ó súnmọ́ káàkiri ní dandan bá a bá wá lè ní ní dandan àpè ní sunna tó ń wà á torí àǹfààní tí wọ́n tún wá sí fún wa ní tó bá di lóògùn ìlà ìṣẹ̀lẹ̀ àmà ìgbàlá wà bá ń tó àdìsí parí omi ìgbàlá fi dógò lọ́mọ dání pé ọ̀rọ̀ ẹlòmíì ní ẹgbẹ́ yìí wọ́n jọ náà ń tá àti rí ibi kó yọ oní àfikọ̀ tó bá di ní tó bá pa. lọ́tọ̀ ọmọ bá fẹ́ sí fẹ́rẹ̀ ọmọ tó ọ̀bá pẹ́ẹ́rẹ́ rẹ̀ ò lè fi fẹ́rẹ́ ìbọn ìgbà tá a lọ rí ra soft drink ẹ̀kọ́ láì ìgbà kan náà tọmọ ń ta soft drink tẹ̀gbẹ́gbà tó ń padà ta ọ̀rọ̀ bọ̀ ní kẹ́fún sí náírà ní àbá mú hundred naira lọ kò lè kílèmù balance ten naira rẹ̀ kó tó lè kílèmù rẹ̀ sí ni wọ́n ní kojú bí o bá padà bí kò bá fọmọ lọ́wọ́ sórí lọ ní kò lè gbà wọ́n níbẹ̀ tó bí o ọ̀sìjọ ọmọ mi oúnjẹ ọgbọ́dọ̀ fi ọbí dógò níjọ́ ní ibi tiẹ̀ ọlọ́run kúlá kó sáà lọ́wọ́ àtàwọn bí mi sáwọn afá àjẹbẹ dára lábàtí ní kẹyìn lójú àrẹ àmọtọlá sára yọrọ tó pọ̀ láti gbogbo wa gbogbo àwa tá à ń bí ma tá à sí ìfàkókò ma ẹlòmíràn máa gbọ́ òṣìṣẹ́ gidi kó mọ ọmọ mẹ́rin ilẹ̀ yorùbá láti bára wa yìí náà ní ọkùnrin sáà wọn lè yorùbá yìí ká ìjọba tó lọ́wọ́ ń dákun ọjà sí ìjọba tó. ilẹ̀ yorùbá bí wọn bá bí wọn ọkọ èmi ni màá ṣe ìkọmọdé sí ni ìkọmọdé yóò bá ṣe ayé ó gbọ́ ọ̀rọ̀ ó ṣe dínú. torí ká ní omi gbọ́ fọ́wọ́ olè mọ̀ olúwa sọ pé àti òun bá tó pa àṣẹ̀wó tó tó pírọ̀sẹ́ǹtì tó tó ṣé gbogbo nǹkan. ọlọ́dà kò tó mú ikú òfò wa kò sì dìgbà ó kò dìgbà ó ìjọba ń bèèrè òjò ẹran lọ tó lọ bá pẹran nìyí tútù kò sí láìjọ ti pa ó ti tó bí ọlọ́run tó bá ti pẹran ojú náà tó ti tẹ̀jẹ̀ ẹran nílẹ̀ tó ti dúbà ojú náà kódà kí lọ́wọ́ ṣe jẹ́ ẹran ọlọ́wọ́ òun lè sọ tó ṣe tó tó bá wù ọ́ lè kú náà tọ́ kú lọ kú kó ló fi dá ìwà àti ọlọ́mọ ẹ̀mọ dákan ní ẹ̀ sọrí yìí wò tọ́ọ̀bà dáná ẹ̀kẹ́ bẹ́ẹ̀ ọ̀rí lánàá wájú ọlọ́run àwa tá a sàn jọ́ rẹ̀ rẹ̀ àwa làá bẹ̀rẹ̀ jọ́ rẹ̀ bá àdúrà àbú abdullahi ẹsẹ̀ kọ́ lórí àgbo ẹ̀yà àbí abdullahi ti dá nǹkan ẹ̀jẹ̀ lórí tẹ ìkọ́ báwo kàn fọ òdùnmọ̀ lọ abáwájú ọlọ́wọ́ ti fún yìí. ok ọtún alábàárà àti òró white blood five litre ìlọ́wọ́ tàbí ti láti sábẹ́ náírà òró five litre òró five litre ó sì dín òdìdí àgbo àbí òdìdí ẹ̀yà àgbo mélòó lọ́gbọ̀n náà kò lè dín bá dé òróró ten litre òróró ten thousand bọ́ bá dín náà lè wá mọ́tálásí àlèwà lọ́wọ́ àgbòjẹ́ ti ń parí bí ò bá wọ́ ọ̀tọ́ bá kó òun bá wọ́n sí mọ́wùlẹ̀ oró sí wá ta díẹ̀ díẹ̀ tó fi yẹ yẹ ọba ti bọ́ òsì ẹ̀ láta ọba tó ní dàbí bọ́ kọjá ti tó gbọ́ wájú ọlọ́ ọwọ́ ara ta ọmọdé kú ọ́n ṣe bẹ̀ ẹ wá rún mọ̀lá gbogbo yìí wọlé a ọlọ́wọ́ fẹ́ gbogbo yìí lọ́wọ́ rẹ̀ nítorí bí ó lè ṣe pa ẹran fún ọmọ rẹ̀ kóra wa sí kálukú wa láwọn ọmọ wa wọn bá ilẹ̀ jọ mọ́ ẹ̀ ti kan náà ẹ̀ My question is, can I use slaughter ram by now? Yes, you can still now. Take the take the part. Àmọ́ nǹkan mú wọn tó fi pẹ́ tó báyìí. Ọlọ́run mọ̀. Ẹ̀pá. Question mi jẹ́ wá nílẹ̀ béèrè. Adéwà bẹ̀rẹ̀ báwọn bá pẹran tó lè jẹ́ bẹ́ẹ̀. Èmi náà wá ní question lábẹ́ lọ. Sọ́mọ ó ti lé ní àbí òfin jẹ. Ẹ̀rọ ọmọ mi ti ń yẹ tó ti lé ní àbí kí ni? Tó bá ti lé ní, ó lè jẹ́ bẹ́ẹ̀ tí ò bá ti wù ẹyin ẹ má ṣe léṣe o tí wọ́n yá kó ti mú yàn lọ́wọ́ ni ọmọ mi ti ń lẹ̀ ẹ má fún ní àwùjọ ni torí ìdílọ́ mọ̀ kókó tí ò ṣe máa jẹ́ bí ẹran àfikọ̀ tá a pa ó ní pé kò léyìn ọyàn yìí ti mú ní kíni ní mo lọ́wọ́ ìbílẹ̀ sí lọ́wọ́ ni so ọmọ yín náà tí ó lọ́wọ́ ní ti ń yẹ sí o tí ò bá ti ìwé yín ṣé pé kí n fún ọmọ pé yóò ti kọjá bẹ́ẹ̀ tó ẹ bá ti pa tán ẹ fún náà fún náà kò jẹ mẹ ọlọ wa tẹ́lẹ̀ náà ọlọ wa. mo ń mọ́mọ́ yẹn ká sí ní question báyìí lórí break long break lábẹ́ náà. أنا محمد صلى الله عليه وسلم قل على الفلان ساتان متكافئتان وعلى الجارية ساتان قل ترى فيما أغني wọ́n ní ká pa ẹran níbi ìfò abáwá bí ọmọ obìnrin ká pa ẹran níbi ẹran ẹran ìlú kan wọn máa dàpọ̀ alákòó yẹn ọmọ adúgbò fún ìgbàlá ọ̀rọ̀. ok wọn àti apò ìgbà ọmọ ìdùnnú lọ́mọ náà ọmọ òdánà àwọn tó ṣe jùlọ ni wọ́n bí wọn jùlọ bẹ́ẹ̀ ọmọ jùlọ gbogbo àwọn ọlọ́dà àwọn yẹn máa ń pa fúnra wọn yàn ọmọ jùlọ òbí jẹ ìmọ̀ mú irọ́ ni wọn ọmọ jùlọ òbí jẹ àbá irọ́ ni wọn torí pé ọmọ jùlọ òun ò lẹ́sẹ̀ kankan lọ àwọn òbí ẹ̀ lébi wọn fúnra wọn lọ́dún láì pé àwọn náà fi ní àwọn ẹ̀ka lọ sọ̀rọ̀ àforíjì tí fẹ́ẹ́ Most of these insurance bring about a lot of dysfunctional behavior. This is because people paying insurance will treated after a You know, my first of all, they what I want to say is, I don't know what I'm going to I don't know. Ìwọ bá bá nílẹ̀ fún mi, ìwọ bá bá nílẹ̀ yọ̀ rẹ̀. Gbàgbá nílẹ̀ jẹ́ gbọ́. Okay. Allah. káláwọn tí wọ́n ti fẹ́ra wọn adúlá bíi màkínní ti fi ti tẹ̀sà kókódà ọmọ ti a ní ajọ̀wọ́sẹ̀ ti ká àkókò wa ní ọlọ́run tó ń dìbò fún gbogbo wa. àwọn ọmọ tó bí ọmọ ìdílé gbogbo wa kọ́ agbọ́dọ̀ sí akọ̀tún wọ́n yẹ kọ́ máa lé ọmọ àwọn ọmọ òun sì ní ọ̀ràn kankan níwájú ọlọ́run àwọn tí ó dá ọ̀ràn ọ̀la àwọn méjèèjì kan bára wọn sí i káwá láì mọ̀ kan ní ọlọ́run ló ń kó òkun akọ́nà tó ra fún ìlú ọ̀dọ̀ ọ̀nà kan sì ti ojú sí tẹ́sí ní lọ́bẹ̀ ṣe ní ákókò nìkan aláàrí kò yẹ kó dà wá lóògùn àbímọ mẹ́rin márùn wọ́n tó ń bá ti pé mẹ́rin márùn wọ́n tó bá ti kálé òṣèlú òkè gbá ni kí ni ìgbàgbọ́ rẹ̀ oníṣẹ́ tó ń já sílùú mi káàkiri tẹ̀lé àwọn oúnjẹ rẹ̀ ó ní pé ọkùnrin tó rí ọmọbìnrin tó wù kó wá lọ bá bàbá ọmọbìnrin mo rí ọmọ ní ríkọ ó sì wù mí kí n fi fi àyà wọ́n sì ní pé olùdásí ní aláàbí ìwúlò mo yọ̀ ọ́ ọmọ mi ríkọ fún wọ àbùrùdá kó máa jẹ́ àyà rẹ̀ kì í dábòrò láti lè yẹ. níjọ́ tí bàbá àmọ́ adé sọ̀rọ̀ yẹn kí èèyàn méjì tó jọkùnrin mùsùlùmí tó ń sìn dáadáa tó ń sìn náà dáadáa tó ń bẹ̀rẹ̀ lọ́nà dáadáa kán wá wíṣínẹ́sì ìgbà tí bàbá sọ fún síkírẹ́sì rẹ̀ kádà wú fitness bọ́kọ náà ṣe ní kò ẹ̀yọ̀ lọ́mọ ní kò ní àbádà ní kò yọ̀ǹdẹ̀ ìwé táàkùn àti padà pé èmi àbùrọ̀dá mo fẹ́ wọn pa ní kò gẹ́gẹ́ bí ìyàwó ó di ìyàwó rẹ̀ láti lọ nígbà tí lákùdù nìka kò tún bá yẹ ẹgbẹ́ tó fi kọ́. mo kí ló dé ìkíní ìmọ̀ ti fáwọn èèyàn ń bára wọn lọ fúnra olóyún yìí orí tọ́mọ bá tó wá ní ọ̀fẹ́ mọ́kọ wa ayò òsì lórí ọ̀pọ̀lọpọ̀ àti sí ẹ̀rọ sílẹ̀ ní sara ní. bàbá òwa ní máa ń jì kódà wálé mọ rí fọ́kùnrin wa wálé kódà wálé mọ sí ìdí pé ọkùnrin tó wálé òun ọlọ́dà fún ọjà ìmọ̀tí gbogbo wa ọlọ́dà fún ọjà sí ìyàn bá tó fẹ́ ọlọ́mọdé àti gbogbo ọjà sí ìyàn bá tó fẹ́. ẹnì kan tí someone wants to do tawba on complain how can we do it ẹ akọ̀tà àgbàwọ̀ bí ẹ̀rẹ̀ o ẹ̀sùn abẹ́ tó máa ń yẹ gbogbo bẹ́ẹ̀ tẹ̀lé láti wọ́n ó jẹ́ ìyàn ó jó lé ó jẹ́ jẹ́jẹ́ àtúmá tábà túbá àtọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ ọlọ́run ó kó forí jọ àbá tọrọ àforíjì àwa lẹ́yìn pé yóò ṣe fẹ́ àkókò yẹn ọlọ́kùnrin tó kò fún bọ́ ọ̀nà tọ́ọ̀sì tó. Àríkùn ìṣọ́ra ẹni náà. Àdábì ìbọn yìí. Bẹ́ẹ̀ ọmọ àyẹ̀fẹ́ ní àtúntò tí wọ́n ok ok ẹ eh, but ìtàn tààrà bí ìbọn yìí yẹn tí ọlọ́mọ ọmọ ìdílé yìí ọ̀rọ̀ ẹran tó bí ìdílé tààrà bí ìfúnra yẹn ìyẹn wọ́n ti fún ẹran ìkómọ ẹran yẹn ìwọ̀n ló ń padà fi ń pẹ̀rẹ̀ yíyá up to now gẹ́gẹ́ bí wọ́n ọlọ́wọ́ sọ́jú àbẹ̀rẹ̀ wọ́n ah, ok wọ́n ní ẹnìkan ní my mother was buried at home and animals are roaming around her grave can I send out the grave only to guide the grave without directing anything on it honest mama àwọn tí àwọn ẹranko wọn gbalẹ̀ ìdáhùn lè fẹ́ ṣe káwọn tó káwọn ẹ̀rọ wò ọlọ́mọdé àwọn aláṣẹ yọrọ rẹ̀ ara táwọn sọ ló pẹ̀lú pé kò bá àwọn ká lọ sí òkú sí ọwọ́ àtàkọ́lé tó yẹ káwọn òkú yẹn máa ń fún alójú kẹ́lò ìlú ẹ̀ ló tán pé ìdílé ọlọ́dà kókó mọ́tò kò fún gbogbo wa. ìdílé ìmọ̀ràn ká gba wà fún mi ọ̀dọ́ kẹ káàbọ̀ ẹ̀ àwọn kọ̀ ẹ kọ́kọ́ wo pé kẹ́lì òwú òkú yẹn kátẹ̀sọ̀ wá gbókun náà lọ sí ọ̀rìjẹ́ ẹ̀ ìyẹn lọ́jọ́ ní first option ọ̀ká ni yóò wá jẹbi irú yóò tẹ wàhálà lẹ̀ òsì jẹbi irú náà tẹ́jú bá ti gbóyè tẹ́tẹ́ bí nìsín tún náà sí káàkiri àwọn òkú dàgbà rẹ̀ náà wọ́n kàn bẹ̀rẹ̀ yìí nìkan ṣe pé iná tí wọ́n ti kò wà fẹ́ lọ́wọ́ àti ilé ìlú tí wọ́n ti wájú mọ́tò náà nígbà sọ̀rọ̀ sọ́kọ̀ ọlọ́wájú àwọn lẹ́kọ̀ọ́ láwọn afáàfin náà máa ń fi gbogbo afáàfin wa náà ti wọ́n gbọ́ nígbà wọn ti a ní ipò olóyè ẹgbẹ́ wọn má ti wọn àti ìgbọ Ọlọ́run tó ń gbọ́ ẹ bá ta ní wọn. títà àlùpadà àgbà bá padà tó bàjẹ́ bí fún abá àgbègbè wa ti fa nǹkan káyì kó àwọn bàbá wa kọ fún ìlà tó ní kọjú ọdún tí wọn ti sọ báyìí. ìtọ́nà àwọn ọkùnrin láyé ìdíkàlẹ̀ ọlọ́kùnrin wọn tẹ̀sí lé káwọn ẹni tí òun ní ìwádìí àbíkà tí wọn tí òun ní. sọ àwọn ẹbí wa náà àbíláyé wọn kúrò àti bàrẹ́ jíjọ́ ìkàdì mọ̀ nípa ìbò ọlọ́run yẹn sẹ́yìn burúkú àwọn àwọn bàbá wa á màmá sẹ́yìn màmí a máa gbókùn rẹ̀ gbókùn rẹ̀ àdúgbò kò yẹ ló bà tó bá yẹ tó bọ̀ pé ká gbé wọn kúrò lẹ́yìn gbọ́dọ̀ àti wàláhì òun jẹ́ yóò tó wá gbà fọ́ kúrò àti yóò tó dà nílà èmi nìkú àyè náà lè fi àbá sọ pé àwa ti bọ́ bábá ìwọ ọwọ́ rẹ ló kù sí o ọwọ́ rẹ ló kù sí o ẹ ọwọ́ tèmi náà dín ní ìjọba yìí á ṣe fọlọ́wọ́n dà sí náà tó ẹ̀dá kan ìrẹsì nìkú wa náà ká mọ̀ káwọn ìlú wa sọ̀rọ̀ àbúrò àdéhùn kọ̀ orí ẹdún láti fún bẹ̀rẹ̀ bá wa wàá ń bẹ̀rẹ̀ àti rákàkà àkàrà bíi ọlọmọta àkùnrin àti tó bá ìlú kan ìwà bàbá tó wọ ọlọmọta ti ń ta bàbá. ókè sà ókè sà lọ sí tẹ ìtẹ ìyí. ẹ tọ́lọ̀ bá gbàdúrà nígbà ìyàwó nínú ìlú bí ọdún àti ẹ̀ka àbùkù làwọn àpáyé náà kò sí nítorí sẹ́wọ́n wù wọn padà kó wà nílé kí wọ́n á gbé wọn lọ síbi ìjẹ́ ìṣẹ̀lẹ̀ fún wọn sí ẹ̀. sẹ́rí ẹni tó náà bàálẹ̀ kọ̀tà sẹ́rí àwọn ìjẹ́kùn yẹn ìjà ìbọn ìbọn lọ sí kó sílẹ̀ anábọ̀ Muhammad sọ̀rọ̀ àbọ̀ anábì ní àwa mùsùlùmí àmà lọ fẹ́ ìjẹ́kùn yẹn àmà lọ sàdúrà fáwọn òkú tó wà ní ìjẹ́kùn sẹ́wárí bá wà ní ìjẹ́kùn ìmí ó lè jẹ́ kò sí ìranù ọlọ́fẹ́ bóyá àdúrà àwọn ẹni tí wọ́n ń bí tí wọ́n ń bẹ̀ ní ọmọ akéwì ẹlòmíì lè ó lè mọ́tò nǹkan kan náà wá o níbi èmi lè lọ́jọ́ kó ìyá wa mọ́tò wà lọ́dọ̀ wọn á bẹ̀rẹ̀ sàbà mọ́ nìyẹn tí bá dé bẹ́ẹ̀ kíláàmù ní sàbà mọ́ nìyẹn nìkan wọ́n níbi sàbà mọ́ gbogbo àwọn òkú mùsùlùmí sí wọn àná ó lè dájú àyè ni wọn náà lè jẹ́ gbà lórí ìyá mi yóò tún wá gbà lórí àwọn òkú tí wọ́n bá wọ́n bá bẹ̀rẹ̀ àǹfààní ká òkúta ti sílé èrè ìlú múlá bẹ̀wò lẹ̀ kódà bá àkọ́ bá ti di ẹja lọ sàgbà nílé náà nínú ẹmọ ẹmọ àbá ti pọ̀ yìí wọ́n lè wọ́n bẹ orí ẹni o ẹ̀tọ́ o ìbẹ̀rù kan wọ́n ń bẹ èèyàn láti má lè gbókù wọ́n ni wọ́n gbé orí òkú àwọn dàpọ̀ wọ́n sọ fún pé orí òkú rẹ̀ tó bá òkúta dé orí rẹ̀ orí rẹ̀ oníbi ìdíjọ́ lára gbé jìjì ni òun kà tó torí burúkú látara òkú rẹ̀ ni tó kódà ìfà ó tún lè padà dórí iye fókù yẹn bẹ́ẹ̀ ọlọ́run àtúgbàgbọ́ táwọn ọmọ mi kó máa sin ní tán ọlọ́run tẹ́lẹ̀ yóò tún gé orí mi yóò fún wọn gbàgbọ́ lára rẹ̀ àbíkájú kù ní ẹ̀jẹ̀ òkú lọ́dún ọ̀rẹ́ ìdílé lórí tó pé ká máa rí ìjàmbá àwọn ọ̀dọ́ ń gbé orí òsì ká pariwo wó àwọn ìgbòmù náà wọ́n pariwo ẹ pariwo wó gbogbo àwọn àbá àti ìsìlámọ̀ sí ẹ pariwo wó ẹgbẹ́ òwòrán wọn jáde káwọn ló dáwọn pé àwọn tó ń gbé orí èèyàn rèé gbogbo àwọn àbá àti ilé ẹ̀sìn wà sí ẹ pariwo wó bí àbá èyí lọ́kùn olóṣèlú wá ti wá ìwọ ẹ̀yin àbájọ ìjọ yíyan tó yẹ owó ẹ mọ̀sí bẹ́ẹ̀ mọ́ àbáwọn afọ́nrọ́tẹ̀lú létí ṣé ìwọ ni wọ́n ń gé orí yẹn ṣé ẹni wọ́n ń gé orí rẹ̀ wọ́n sọ fún ọkọ olórí rẹ̀ ni wọ́n sọ fún ọkọ dáa fún mi fóònù wọ́n ti mọ̀ pé nìkan dá bẹ́ẹ̀ nìkan kò dá bẹ́ẹ̀ nìkan táwọn bọ́ bá fẹ́ ẹni ẹni fẹ́ ẹni kò dá fún kẹmẹ sí orí rẹ̀ ó dá fún ọ ó dá fún ọ tó ìdí nìyẹn ẹgbẹ́jà máa bẹ̀rù ní ẹni lóòótọ́ ọ̀rọ̀ tó pọ̀ náà wà bá àwọn ní kò sí láì sí láti fi lé tó pọ̀ náà wà tọ̀rọ̀ ti jẹ́ kọ́rọ̀ tá iye kókó máwọn èèyàn láàrin wọn lé lórí àmọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó dáa jù òru lọ́kàn ni o yàrá wa yẹn ni kò pẹ́ tó wọlé àrẹ́bíkà ń ó yọ kẹ́lẹ́kẹ́lẹ́ kalẹ̀ kò ní ẹ̀sìn máa yẹ yóò bí owó náà ní ọkọ̀ ńlá abala àwọn ìyàwó wa dáhùn fẹ́ owó ní àwọn ọ̀rọ̀ nípa dáko obìnrin ní ọ̀dá náà pẹ̀lú báwo wà sí iṣẹ́ wa fún owó obìnrin kàkó yìí àwọn ìyàwó tó wọn bá bá wàhálà ń lé pé orúkọ ẹnìkan lọ sí kàkó yìí àbá yàrá wáyé ìjàmbá òkè àhà kí ló ṣẹlẹ̀ jẹ làwọn náà bá tó múra kẹ́lẹ́kẹ́lẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́ yàrá wáyé ìjàmbá òkè kẹ́lẹ́kẹ́lẹ́ jáde pẹ̀lú àná àdébí múra ni wọn náà múra ni ìlànà títí àdébí pàtà lẹ́nu ọjọ́ náà iṣẹ́ kúrò àgbà yìí àdébí pàtà àdúrà pàtà àdúrà àjàlájà ló á ìlú tẹ̀lé bàkẹ́ ìtẹ̀lé ń bọ̀ bàkẹ́ obìnrin kò jìnnà sílé wọn ẹ̀yin odi níjọ́ náà máa bá dé o àjà lẹ́nu méjì kò jìnnà wá sí bàkẹ́ ìjìnlẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ra wọn. o mi ló wá padà bọ̀ wáyé ká olùdókòwò ní lọ wájú ìgbà bí òkè káyọ̀ rẹ̀ tó wọlé àlejò ọ̀rẹ́ lọ sí ìṣú ọ̀rẹ́ àgbọ̀dà wọn ní lọ́nà ìṣàlẹ̀ àlejò àbúkámọ́ tó ńlá àgbọ̀dà ọ̀rọ̀ àti yàrá wájú àlejò ìgbà káyọ̀ rẹ̀ sí ìṣú ọ̀ ní ìṣú ọ̀ ní àpábẹ́ lọ́jà akẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ ìdílé ìlú wa bá mi ó ní lọ́ọ̀dì sàdúrà fáwọn tó ń bẹ ní ìṣẹ́ ẹmọ tí gbogbo òkú tí ò bá ti ń àdúgbò máa ń lọ bẹ́ẹ̀. àti ìwúyẹ kẹ́lẹ́kẹ́lẹ́ bá lẹ́nu ìjọ kẹ́lẹ́kẹ́lẹ́ àbẹ́ yìí àtàlọ́ ti ń pọ̀ sídà pé á gbà abẹ́ yìí lára oorun tí kò fi lè gbádùn òun àwọn obìnrin gbà mí ẹ̀ nígbà tẹ́ ẹ̀fẹ́ gbà wọn lára ni ó tún mọ̀ pé ilé kan ní pápá wà ọ̀hún sá àbá. bẹ́ẹ̀ àwọn òkú àtọ́lẹ̀ tó kù bá sọ agbọ̀dọ̀ gbà.

ìjọ kejì náà ní gbọ́dọ̀ bóyá ìjọ gbókù láti gbọ́ kùnrin pé gọ́ọ̀mẹ̀ntì ló wá sọ̀nà ibi tó ní aṣọ òun sí ọ̀nà padà dé bí yóò jẹ ọdẹ èyí irú kan lẹ́yìn padà. bó bá tún aṣọ òun lé táwọn padà rí pé ah aláyù kò yé wọn ní gbárò ló dédé ní tó dà ní láti dájú wọn lọ àgbàlá aláwọ.

o ní ṣe ní ìlẹ́sẹ̀ bàbá àti lẹ́sẹ̀ yàrá o gbàgbé. maha maha sorry ìbéèrè ti jẹ́ tàwa yẹn àkọ́kọ́ iṣẹ́ kù mùsùlùmí là máa ń ṣe kù mùsùlùmí torí pé ẹni tó kù bá kù sí ó máa ń lápá láwùjọ láti gbọdọ̀ sínú mùsùlùmí tẹ́lẹ̀ tí ì má ṣe ìfúnlẹ̀ náà kiri torí tó ń bá jíya rẹ̀ lọ́dẹ̀ fún ọ̀fara ní àìmọ́ ìfún kìfìrí tẹ́lẹ̀ àìsí mọ́ sí mùsùlùmí títẹ̀kù kìfìrí àìsí mọ́ sí kìfìrí títẹ̀kù mùsùlùmí. tó làwọn àfáà tó máa ń fi gbogbo àwọn tọ́mọ̀ tó ti lè ní wọn o tí ó mọ̀ lọ́dún tí wọ́n lọ rí àwọn ìka ó rẹ̀ jọ lọ́dún ọ̀gbìn àti àwọn ọlọ́mọta mọ̀ ẹ̀rẹ́ kọ̀ọ̀kan ọlọ́wọ́ nígbà tá a ń sọ̀rọ̀ bá tóbi lẹ́ẹ̀kan aláàmú sọ̀rọ̀ dada bẹ́ẹ̀ ni a kò lè ní dada ìyẹn ló wọ́n wí. dada sí yìí àárín ọkùnrin àtọkùnrin yóò wá kó lọ sọ ìtúbà ló fẹ́ gbà yìí ọkùnrin yẹn láǹfààní kó lẹ́nu sí ẹ̀ yá owó tó ọ̀dà pọ̀ nípò fún gbàgbà yìí tó bá ní àfáàní lè lọ nípa láti òun àdàpọ̀ kan gba one point five à yọ two point three ìdálẹ́lálẹ́ àtẹ̀yẹ́ nǹkan fún mi lọ bẹ̀rẹ̀ sí tẹ̀ wọ́n fi kù á lẹ́ni ẹni mẹ́ta náà tó èyí ní kọ́kọ́ rẹ bá dé bọ̀ bíi bá dé lọ́wọ́ rẹ o sádà tó tó dáàbò bá dé dàbí lówó rẹ bí kò jù torí àmọ́ kò síbẹ̀ ni ó lè ẹ̀tọ́ wọn ti di lẹ́gbẹ́ ọ̀rọ̀ wà á. ṣé yàtọ̀ wá bẹ̀rẹ̀ àtàdá àti àfihàn kankan náà lórí ọ̀rọ̀ wà ọ̀rẹ́ yẹn dandan alùpùpù fúnbìnrin dandan ẹgbọ́dọ̀ fẹ́ obìnrin láì ní kan dada ẹni wá fún tó kó wá ní òkè ẹgbẹ́ àdọ́bìnrin ní tẹ́ àmì kankan àmọ́ ó gbọ́dọ̀ wà títẹ̀ ó sì ní ìlú ọ̀la àwọn ọjọ́ kan náà kà. Okay, sir. Okay, sir kílẹ̀ náà ok ó ra mọ́tò níyàwó àmọ́ ó gbé gbogbo ẹ̀wọ̀n kọ́mọ̀ gùn ok. lójú ayé ọkọ tọkọ bò ní àbókan lò pé ìtọkọ wa ní kájọ máa lò kò kílẹ̀. ìjọ yẹn ìyàwó wa sọ pé.

ọkọ wa kú àwọn adé iṣẹ́ àlàyé ogún tó fẹ́ kú àwọn adé sí mọ́tò tó gbé fúyàwó fúyàwó wa sọ pé máa rí tóun léèrè ní ọkọ fún un àwọn adé ojú la gbọ́dọ̀ dàrú ní orúkọ ọkọ ló wà bẹ́ẹ̀ ní òfin dàrú ọlọ ọkọ orúkọ rẹ̀ ra mọ́tò ó lè fi fún ìyàwó rẹ̀ so nítorí kò ní pé àkọlọ ní sẹ́yìn lọ fún láti fi kankan kankan báwọn èyí ò lè ní lọ́pọ̀lọpọ̀ àgbogbo wa náà la máa ń láìpẹ́ irú nǹkan ọyẹ kẹ́hìn máa ka fún torí ìjọba ìrọ̀lẹ́ gbogbo gbogbo wa náà láyé sábà ka ìlú mojúlá mọ́tò lọ́wọ́ èèyàn mi lọ́dún méjì lè rí téèjì téèjì lọ́wọ́ mi ó kọ̀ rẹ̀ mo méjì rẹ̀ lọ́lọ́pàá méjì náà sọ àbá má tún fẹ́ nu àwọn ọ̀rẹ́ mi ọ̀rẹ́ kọ́ o ẹ̀yin lẹ́nu ẹ̀ kó dídí òkè fáwọn kan wà yìí kà fún mi ó sì yẹ ká máa kà fún mi. bọ́dí àwọn bá ti sọ pé máa rí òun kan lè rẹ̀ ogún tó bá kú tó bá kú rẹ̀ kàpẹ́ tó bá parọ́ òkú ọkọ̀ náà ọmọ àwọn. lẹ́yìn ọkẹ́ sọ. ọkẹ́ sọ. pẹ̀lú àwọn àlàyé yẹn mo fẹ́ kí kọ́ọ̀tì láti bá kápá dára yìí. ìmọ̀ ìmọ̀ ẹ̀wà àkùrá ìjọ náà. ẹ̀rọ àti lẹ́kọ̀ọ́ ẹ̀ bí a lè bá tó lọ fún wò dáadáa ẹ bá ní ká padà sàlàyé tí a lè mọ́lẹ̀ sọ pé kan ló dára àbí àjò àbí ẹ bá ní ká sàlàyé ilé ẹ̀jọ́ náà nítorí pé ọ̀rọ̀ yẹn difficult láti establish ọ̀rọ̀ yẹn difficult láti establish ìdí nìyẹn ló jẹ́ pé nṣẹ́ sọ ilé àbúrò akéde náà má lè sọ pé ẹ̀rọ lédè ọ̀nà bá wà á bí akẹ́kọ̀ọ́ bá tún lẹ́sẹ̀ ẹ̀ gbọ́ ó wà very unfair ọ̀rọ̀ tó rà tó fàájà ẹ̀ ọ̀kẹ́ níjọ́ náà àwọn apá kan lọ àwọn àlùfáà ni wọ́n ẹ̀ka bí ìgbọ́n lẹ́gbọ́n lọ ká pọ̀tù níbẹ̀ ìgbẹ́ yìí padà fúnra àwọn àlùfáà wa pé ká gbìyànjú àti máa gbọ́ tí ìmọ̀ bá ti ń àmà ọmọdé nípa ẹgbọ́ bá a sọ̀rọ̀ ẹ̀ lóò Fàáyíkó mo sára àbá àtúnlá. A ní ìbéèrè ni o. À ń gbọ́ nígbà. Àbúdọ̀là, a ní ìbéèrè ni bẹ́ẹ̀. À ń gbọ́ bèrè yín. Ọkọ àti ìyàwó. Ok. Ọkọ ní kí ni ìyàwó ní àwọn olówó fún obìnrin ṣe business. Ok. Ìyàwó pọ̀ fún ọkọ pé láyé òun ní ìyá náà nítorí pé àyìnláyé owó tó fi la èyí tó kékeré ìjọ owó kéèké ti ìjọ ọmọ bá ẹ̀ owó ńlá ní ti ọgbọ́n ìgbéyò. ó dàgbà ní ó dàbí wà ó dàgbàwó níláyé òun ìyá. ọgbọ́n ti ìyàwó ló ó fẹ̀yàwó ìyàwó níláyé òun ìyá. èyí tó kọ̀ fà ọ̀pọ̀lọpọ̀ ìyá ìyàwó oníláyé òun ìyá bẹ́ẹ̀. wá wá di pé bí ọ̀rẹ́ ìyàwó ni náà. ọ̀rẹ́ ìyàwó ni ìyàwó tó ti dé ní ọ̀dọ̀ ọ̀làmọ̀tò bá ń lò wọ̀ yìí ọ̀rọ̀ ọ̀rọ̀ òfin ọ̀pá. ọ̀wá di wípé ọ̀pọ̀ apá ìyàwó tèmi ní kékeré wọ́n ti káwé máwó yẹn fún mi ọwọ́ rẹ̀. àtúwájú bẹ́ẹ̀ ìyàwó ìyàwó ti bá ìyàwó sọ̀rọ̀ ìyàwó wa ń sọ pé òun ó gbowó sí ìyàwó yìí. ok ṣé ọ̀hún agbóhùn àti ìyàwó yìí fún tọ́pọ̀ ṣe lóde olókojú ààrẹ rẹ̀ yìí. ìyàwó lè ká ló wà náà. ok báwo ni òun fi ọ̀wẹ́ bá ṣe báwo ṣé òun gbowó kí àgbóhùn máa gbowó papọ̀. wọ́n ní èmi ní ìrírí àti gbogbo mi ìfẹ́ sí ìfẹ́ àwọn ìgbé àwọn àwọn ilé yìí mọ tèmi pé ìfọdúnwà mi pé ìfọdúnwà mi gbogbo di àárọ̀ yìí ní alẹ́ àdálùpẹ̀ mi mo ń gẹ́ ìwọ̀kùn náà pàdé ìdè ní alẹ́ àná. wọ́n ní pé ní ìmọ̀ tèmi pé tó bá gba owó náà kó ọkọ̀ náà gbé ọ̀dọ̀ ìyàwó ẹ̀ ló ń gba owó náà kí ọkọ̀ ni wọ́n ti wé àwọn olùkókó náà ti dé ìwọ̀n wọn.

àwa lọ́kọ láya ẹ̀dá pẹ̀lú àlọ́kẹ̀lú ọlọ́pẹ̀ búra wa àwọn kìíní kan bẹ ká kà fún ó lè di ọ̀nà jọ̀gbìn lọ sí wa irú ẹ̀ ló dé àwọn kìíní kan bẹ ká má rò wíyá náà mi kọkọ wúlá owó lọ́wọ́ ìyàwó ọjà ni o lè ṣe ní ọdún gbọdọ̀ tán kálukú wa máa ń wò pé ìlú àwọn èèyàn ìlú àwọn èèyàn a tó bá dá ìṣẹ́ àmọ́ orúkọ ní alẹ́ o ọkọ̀ àtìyàwó mẹ́ta fúnra wọn jọ́nà ni o ìyọ́mọ̀ yẹ وأمه وأبيه وصاحبته صاحبته يا ولد كلنا حتى هنا kálukú ma ṣe kálukú ṣe fẹ́ láàánú wọlé níyẹn gbogbo àwa lọ́kọláya ẹ jẹ́ ká lọ rí ìjẹ́kùn ní wọ́n pé ẹ má jẹ́ ká yíyàwó wa yìí alhamdulillah ọlọ́run ìgbàdo àyàwó ìwọ́n náà rán pẹ́ lọ́wọ́ o ìsìláàmù náà lọ́dún tó lórí eré náà rán pẹ́ lọ́wọ́ tó bá ti ní láti ọ̀nẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam àwọn obìnrin tó ṣe pé olówó kì í wá rí bí ọ̀dàkà wọn àlọ́ bá nàìjíríà lórí ìdàkà wù nínú ìlú ọ àmọ́ gbogbo bùkátà ọkọ̀ ilé ìlú nìkan náà ló ń gbọ́ bó o ní sẹ́mo lè jẹ́ kán bóòlù ọkọ̀ mi kiri mọ́ ibi àlọ́ lára ọkọ̀ yìí náà ó lórí wọn sí ọ̀rùn fún ọ̀gbìn tó tó bèèrè bá ní kó ṣe kéde kò ràn ọkọ àwọn òbí lọ bẹ táwọn ọ̀sẹ̀ wọn gbé ó ba nínú jẹ́ kó fi wà ní àwọn ọ̀sẹ̀ wọn àwọn alágbọ̀ yìí wàá gbọ́ mi ò bá ní wọ́n mílíọ̀n mi ò bá àwọn jẹ́ mílíọ̀n ní à kọ́kọ́ mi ò mọ̀ gbà bí wọ́n kẹ́kẹ́ ta ọ̀sán lóṣooṣù owó ẹ̀ náà lágbọ́dọ̀ máa fi jẹun yẹ́ẹ̀ mọ̀mọ́jẹ̀ ń tẹ̀ àgbọ́lé ìsìlámù kọ́lọ́ mi rẹ̀ ó ti di ọ̀gbẹ́yọ̀ dàbí wọ́n kò sí ìdílé kò mọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ wọ́n fẹ́ náà gbọ́dọ̀ torí pé onígbò náà ò ní kò dìde òun àmọ́ dé díẹ̀ mọ̀ kàn mọ̀ pé ọ̀dájú yẹn ní omi rẹ̀ tó bá ti mọ̀ pé ó ní tó fẹ́ jẹun ọkọ̀ lọ́wọ́ tí wàá gbọ́dọ̀ ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ so àwọn lọ́kọláya à ń ní jìjì gbogbo wa ní jìlá ti lọ pàṣẹ ìṣe ara wa ọ̀gọ̀rọ̀ wa la fọ́ọ̀lù síbẹ̀ bẹ́ẹ̀ náà ni wo obìnrin náà tí wàá mọ̀ lọ́kọ̀ yà wú ọkọ̀ mi ni má

kẹ kọ́lẹ̀ ká sọ fún ẹ kó wọn wá ọmọ ilé ẹ kò tún tó náà ni láti kó tún sọ fún ẹ náà ìtọ́lá pẹ̀lú fífi náà lọ́wọ́ pẹ̀lú hundred ìdí ìdí wí ẹni àrùn máa wí tán torí sí làwà sí gbogbo ayé mọ́ mú díẹ̀ ní fásitì lọ fi àtọ́ ní kéde àmọ́ níbi à ń jẹra wa níbi ìbéèrè ẹ̀rẹ́ wọn lọ́kọ ọ̀yàwó òtúnyàwó òtúnyàwó tó wáyé ayọ̀kọ ìyàwó tó wáyé ilé ìjẹmọ̀ ìjẹun ni ó wá ní ìdòwò mi láti ilé ìyàwó wáyé àná lọ ẹgbẹ́ tó wáyé lọ fà tẹ̀mọ́lọ́gbọ́ rẹ̀ ìyàwó bàbá báyàwó mi sọ̀rọ̀ ìyàwó náà wá ń yẹ nǹkan kó bọ́ kọ́dà rẹ̀ ìmọ̀ àkókò ìròtẹ́ ìlọ́wà gbogbo ó ti sí ọkọ̀ wà lẹ́kọ́ sí ìwòlẹ̀ òṣèlú ìjọba àgbọ̀lẹ̀ òṣèlú àìdíbẹ̀rù ọlọ́run tẹ́wọ́ ìwà yẹn wọ́n máa fi ọlọ́wọ́ alámú mọ́tẹ́nu o amájáde tó máa ń bí kí ní ẹ̀sìn ìlú kaba ìwọ̀n ìṣẹ̀lẹ̀ torí kálukú bá ti ń ìdílé àwọn kúndùn kálukú lẹ́tọ̀ọ́ sí ẹ̀ oníkálukú gbọ́dọ̀ wà fún oníkálukú àti wa lọ́wọ́ gbọ́dọ̀ dúró lọ́tọ̀ ìyàwó mi ràn mí lọ́wọ́ àmà ní ṣe ràn mí lọ́wọ́ pọ̀já mi lówó kọ́ ìdí nìyẹn wallahu a'lam ẹ̀kọ́ tábà bẹ́ yára wa lówó tẹ̀lé àá òkọ wa ayé alùpùpù alẹ́ sọ́kọ̀ ló bá ní kí ayé alẹ́ amánú ìdá padà yá tó délé yẹn ìdá adàlẹ̀ mùsàmá kàkùn. pé bẹ́ẹ̀ ilẹ̀ mú wa ń wọ́ fún bá àná. ìyàwó ọ̀rẹ́ ìyàwó ní tó fẹ́ dúró yá ti fa ìgbà náà gbọ́dọ̀ wà involved bọ̀tẹ́ ní gbogbo ọjọ́ ń lọ ilé ọjọ́ kọ́ ní pípín kókó ni pé ọkùnrin yẹn ní ìkọlẹ̀ ní báwọn tó ń tọrọ pé á ah! ìbẹ̀rù ọlọ́run lágbọ́dọ̀ fi báwọn obìnrin ẹ má jọ afọ àwọn obìnrin ọkọ fún lára wọn obìnrin kóhùn náà bá dẹ̀ ní àárọ̀ náà bá ní kóhùn náà mọ̀ pé mo ní ayé nìkan ni pé àwọn kí náà jíyàwó àwọn jẹ àwọn ẹlòmíì bá tẹ̀lé lẹ́gbẹ̀ẹ́ òsì láì sílẹ̀ ló bá ní síbẹ̀ wọ́n náà gbà pé tí àwọn òun bá kówó àwọn tó lọ bí ìlú lọ ń kọ́lé àwọn ọmọ òun náà ra lẹ̀ owó àwọn náà tó bá padà yá ká ló padà dógún ẹ̀ lára rẹ̀ àwọn ọmọ fún fífún òun náà ní tó owó òun sọnù tó àwọn ọ̀la wà ní náà lẹ́yìn tá a ti bá àwọn àbá tó sọ̀rọ̀ kò sí láì sí táwọn náà bá rò fáwọn fẹ́ràn ọkọ̀ àwọn lọ́wọ́ ọlọ́mọdé àwọn alákòóyè ọ̀rọ̀ ọlọ́wọ́. ẹnìkan ní Sharia law prohibits Muslim consumption of alcohol but still people do approach Salah while intoxicated. We know Salah in such case will not be accepted by Allah. If the same explanation applicable to those who smoke cigarettes or ends and approach their Salah. gbogbo téèyàn bá ilé tí mo tó bá ti mú ní lórí ìgbà òun náà ló ní ìdájọ́ nílé pọ́ńtì nìkan gbogbo ẹni ìjọba ni mo tó lè mọ̀ mọ́ yàrá owó ìyá ọmọ wa. ẹni kan the wife didn't decide on mahar the wife didn't decide on mahar before the car can she decide on it after the marriage meaning after leaving the husband well n tó da ní kékeré tó fẹ́ra wọn nìkan ẹ̀jú ẹ̀ but sábà ti fẹ́ra wọn tán náà kan yẹjú ẹ̀ kó ní ká ló sì gba ẹ̀tọ́ ọmọ ọ̀gá ara. And regarding is about ignorance that comes with more of those full of art and craft. Ṣé ìmọ̀ntẹ́ ní pẹ̀lú insurance rẹ̀? But generally, insurance Mùsùlùmí yìí máa ń lọ insurance. Àmì sílà ló gbá bá wa nílẹ̀. Ẹni ká wa táwọn mọ́tò Nàìjíríà ní ọ̀yìn mọ́tò láì ní láìpẹ́. Insurance yóò ti tẹ̀ sí wa. Insurance mọ́tò rẹ̀ bá bàjẹ́ wọn náà lọ sí nǹkan rẹ̀ fún ara rẹ̀. Bàbá àbúrò ìbò insurance wọ́n jọ̀ ní. Tí ìbá ti di gọ́ọ̀mẹ̀ntì bá fọ́ọ̀tì ń ṣe mùsùlùmí yìí máa ṣe ìṣọ́ra tó dàbí gambling rẹ̀ wọ́n bá ti ìṣọ́ra jù lórí ilé nìkan ó ti yẹ lọ́mọ san lọ́dún sílẹ̀ ní sílẹ̀ kò bá ti fọ́dún kún hundred years wọ̀ lọ́mọ san ó sọ pé ìwọ lọ lùs àwọn náà ti dín wọ́n ti lè bẹ̀rẹ̀ sọ́ra jù lọ́dún yìí ó sì lọ́dún tó ń ìdí bá dà wó ládùn yìí lẹ̀ sọ́ra jù lọ́dún yìí oníwó kọ láti bẹ̀rẹ̀ lórí ní lókè ìlú bàbá wà tó ti kẹ́kùn mẹ́ẹ̀ tẹ́pẹ́lẹ́ lọ́sì kò sí wẹ́ẹ́ kama sì kò sí lé mẹ́ẹ̀ káwa náà wà bá bẹ́ẹ̀ láti ìlú kẹ́ àásù bẹ́ẹ̀ àmọ́ ìdá wa náà ti dé o káàdì ti gbìyànjú àti wá bù láti fẹ́ ní ìṣẹ́kù ọmọ wa. wọ́n ní can one quarter one round from the side bẹ́ẹ̀ jáde fáìlì ọ̀kan fún ọmọkùnrin bẹ́ẹ̀ ẹ̀yìn àlè متتابعتان فعن الجارية شعر ìpìlẹ̀ ní pé ọmọkùnrin ẹ̀rọ ọmọbìnrin àwọn ọlọ́pàá kan alágbọ̀ọ́yọ̀ so ẹgbẹ́ bá ti wá rí ìṣẹ̀lẹ̀ tí gbogbo wa máa lọ mo ní tó àlámọ̀jọ́ rẹ̀ wọ́n abẹ́lé wọn lọ́dún ìwọ̀n kára lè gba ìwọ̀n tó lè ayé ìdílé àti òbí akọ̀wé máa ná ká án wọ́n ní ọkọ̀ ìfẹ́yẹ́ bá ti pa àwọn ọlọ́dún ìfọ̀kọ́gbà lọ́wọ́ ìṣẹ́fẹ́ àmì kò lè dá. lẹ́yìn àkọ́tẹ̀ sí ọ̀la ní sí akọ ọ̀dọ́tún àká bẹ́ẹ̀ láwọn àtàkùn yìí lọ ó bí ọ̀sẹ̀ mẹ́ta kan àlùmọ́láǹfààní àti ìṣẹ̀wọ̀n àlàkọ́ ó ṣe é ṣe lórí page online àwọn adánilẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ní ohun ó lè máa jáwá bẹ́ẹ̀ tọ́lọ̀ bá láǹfààní àfẹ́lọ́ àtẹ́yìn ìdókòwò ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kan láti lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àlùfáà wa. lọ́gọ́ta àti àbíkú ọ̀kẹ́ kọ̀ọ̀kan wọn ilé ìlà yálé ìlú ọ̀sẹ̀ mẹ́ta àbí mẹ́rin a máa pàdé ara wa abẹ́lú wa bẹ́ẹ̀ ní ìlú kọ́lọ̀ ní ìlú ìlú sọ́jẹ́ ayé ìlú ìlú àkọ́ sẹ́yìn máa ní àti àná wáyé ìlú sẹ́yìn lọ fáwọn àti ìtọ́kọ́tọ̀ lọ́wọ́ ìgbà àwọn olùkọ́lẹ̀dá tí ó fi gbà táwọn pàdé ọ̀sọ̀wé ọkọ̀mọ̀ wa àlẹ́ ìlú àtẹ̀lé ó nàdà àlọ́ ìfúnlẹ̀ ìṣàdọ̀lá ìlú àtẹ̀lé ọ̀sọ̀tẹ̀kọ̀